والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا وكان الله سميعا بصيرا اللهم بارك lẹ́yìn tó ti pa wá láṣẹ wípé káwa náà jẹni tí ọmọ apáyọ Ọlọ́run gẹ́gẹ́ bí àṣẹ tó ń ti fi pa àwọn ẹni tó síwájú wa nínú àwọn ẹni tá a fún ní tírà nítorí pé taqwallahi ra'su kulli khair ìpáyọ̀ ọlọ́run òun náà ni òun ni kókó nínú gbogbo oríire òun ní sínú gbogbo oríire tí ìpáyọ̀ ọlọ́run tó bá ti wọnú ọ̀rọ̀ ìdá oríire ọ̀jẹ̀jẹ̀ ni yàtọ̀ sí bí àgbọ́yé àwọn ènìyàn ti ṣe rí pípé téèyàn bá ti lówó onítọ̀hún ti ṣoríire ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àfààní wàlẹ́sìtò ọ̀rọ̀ sàádẹ́tẹ̀ jẹ́ màmáàlì wàlẹ́kìn nàtàkìyàwó wọ́n ní oríire oríire. àwọn òrìpàrọ̀ owó lọ́wọ́ àwọn pé èèyàn sórí rẹ kò sí lára owó olùpáyọ̀ ọlọ́run òun ló lórí rẹ ọlọ́run sì wà lẹ́yìn tí ọmọ páyà ọlọ́run bá sì fi hàn wá wípé ìpáyà tó ní ká máa páyà pápáyà òun ọba fi jẹ́ nǹkan nítorí látàrí pípáyọ Ọlọ́run àjẹni tó sórí rẹ ni tá a bá kọ̀ láti páyọ òun òun ló ní tí ń bẹnu sọmọ àtìlẹ̀ ọbẹ yìí lòun ọba tó sì rọrọ lò òun bùkátà kankan lọ́dọ̀ ẹnìkan gbogbo nǹkan ló ń bùkátà eléyìí ó tún fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe yẹ pípé ká gbé ara lé ọlọ́run ká bá ọlọ́run ọba dúró ká mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe wípé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ náà máa fẹ̀yìntì láà máa gbára lé torí tá a bá ṣe bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ìbànújẹ́ ti pọ̀ jù nínú gbèsè ayé wa kọlọ mẹjẹ kí ìbànújẹ́ kò borí nínú gbèsè ayé wa ẹni tó bá gbé kẹlẹ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ó ṣeéṣe kí nǹkan téèyàn gbé kẹlẹ o kọjá èèyàn abẹ̀mí àbálẹ̀jẹ̀nu abẹ̀mí àbí màláíkà tí ń bẹ lábẹ̀mí àbí kí nǹkan yẹn kó sì má jẹ abẹ̀mí èyí tó jẹ abẹ̀mí nínú nǹkan míì táwọn èèyàn máa gbára lé yàtọ̀ sọ́lọ́run ó ṣeé ṣe ó jẹ́ pé àsìkò tẹ́ pè sí ìṣòro kan ń bọ̀ náà farafinra àsìkò tẹ́ bùkátà àtìlẹ́yìn rẹ̀ sí ìṣòro kan náà ń dùn náà láàmú títí náà wá sí jóni tó jọ́ mẹ́ni ọ̀dà àdúgbò ìta rẹ̀ ni làkọ́kọ́ pa. ìgbà tí wọ́n ń pè màláìkà wọ́n ń pàlìjànú wọ́n ń pè yàn abara bíi tiẹ̀ bukata tí wọ́n ń bẹ wájú tiwọn náà bùkátà ìga tara wọn náà kọ́ mú gbọ́ná wọn ò ní láǹfààní àti kọtí síntọ́n wọn sọ lákòókò yìí pé lásìkò yìí ó sì ṣeé ṣe kó má ní ìdíwọ́ kankan ṣùgbọ́n káwọn náà máa wò pé èyí tó wá wá àtìlẹ́yìn àwọn lórí ẹ̀ tó fi gbára lé àwọn yìí o ó wúwo ju àwọn náà lọ ni wọ́n àtàwọn ọ̀bàjọ́ wó ṣubú láti wá pé ìkíni àbí ìpè odò ni tàbí òórùn kí ni wọ́n lè ṣe fún ẹ ọlọ́ni. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run máa sọ̀nà àbáyọ fún yóò sì máa rọ lọ́rọ̀ gba gbogbo ibi tí ò lérò. àti pé ẹnikẹ́ni tó bá fi lè gbára lé ọlọ́run tó bọ́ lọ́n dúró ọlọ́run ọba tó ọlọ́run ọba ètò yàn kéèyàn tún wá jẹ́ni tó ní bùkátà sẹ́lómi mà kọ́lọ́run ọba ọ̀dà kò tó wà gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bọ́ lọ́run ọba dúró ọlọ́run ọba tó torí ẹ kí là ní gbára lé ọlọ́run ọba sí kí là ní bọ́ lọ́run ọba dúró sí ọlọ́run sọ fún wa ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ bọ̀ ń dúró ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ gbà ipò ńlò ń tó lálàfẹ́ǹtì ó ní pé òun ló ní gbogbo ti ń bẹnu sánmà àti ilẹ̀ ṣé ọba tó ní gbogbo ti ń bẹnu sánmà àti ilẹ̀ yìí ló tó gbára lé ní abẹ́ni tí ò ní nǹkan kan nú ẹ̀ tó ṣe pé bó tiẹ̀ ní nǹkan nú ẹ̀ àtún àti tó ní nǹkan ní ní fọlọ́ sọlá ìka gbára lé àbí Allah ọdájú pé àpò torí ẹ ọlọ́ni wàlélẹ́yìn máa fi sẹ́nà wá tí wọ́n máa fi ọ̀hún àti pé tí ọlọ́run ọba ní gbogbo ń ti ń bẹ nú àwọn sẹ́mà àti gbogbo ń ti ń bẹ nú àwọn ilẹ̀ ẹ̀rí ẹ̀kẹta báyìí tó máa bọ́ sọ gbólóyìn fún wa. àwítúnwí tí ò nítumọ̀ kò sínú alukur'an ṣùgbọ́n ṣe ni wọ́n á máa wí láwítúnwí nítorí ilé tí wọ́n wí lẹ́yìn ìtàkọ́kọ́ ó mú ìtumọ̀ tuntun jáde eléyìí tí ò sínú ìtàkọ́kọ́ ìtumọ̀ tuntun mú jáde ní tó ṣe pé ọba ló ní gbogbo ń bẹ́nu ṣé òun ló tó gbára òun ló tó fẹ̀yìntì ni àbí tí ó ṣe pàtó hun àti tó ní nǹkan ní ni wọ́n jẹ́ fọlọ̀ láṣẹ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà nìkan ló tó gbára lé òun nìkan ló tó fẹ̀yìntì ọlọ́ni tòun ni gbogbo ti ń bẹnu sọ́mà tilẹ̀ níní tó wá ní wọ́n yẹn ó ní wọ́n khalqan òun ló dá wọn ni o òun ló dá wọn wà á ó sì ní wọn wípé gbogbo wọn ẹrú rẹ̀ ni wọ́n jẹ́ wàtàmàlókàn ó sì ní wọn ní ìkápá ẹ máa ló ní nǹkan nǹkan mẹ́ta yẹn lọ́wọ́ bẹ̀ ọlọ́run ló ní nǹkan ní dídá. Allahu khaliqu kulli shay ọlọ́run ló gbogbo nǹkan gbogbo tí sì ń bẹnu sọ́mà àtìlẹ̀ abẹ́ shay náà lọ́wọ́ nǹkan ni dídá lọ́lọ́ọ̀dá tọ́ bákan náà ọlọ́run ló ní tàbí dá ní wọn ẹrú ni torí gbogbo nǹkan. tọ́ba ti yàtọ̀ sọ́lọ̀ ntọ́lọ̀ ń dà alhamdulillahi rabbil alamin ọlọ́ni olúwa gbogbo àgbáńláyé fakullu ma siwa Allahi alam ay makhluq wallahu huwa al-khaliq gbogbo nǹkan mi tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ti dáadáa ni ẹlẹ́dàá bákan náà. ọlọ́run ọba ló ní gbogbo nǹkan ní ìkápá ẹ ní rí ẹnìkan tó ṣe pé yọ bọ́lọ̀ ń dùn kankan gbogbo tí ń bẹ sẹ́nà àtìlẹ̀ àbẹ̀ pé nìkan bọ́lọ̀ ń dùn kankan nínú ọlá rẹ̀ wípé ẹnu àlà àwọn fẹ́ mọ ibi tí kálukú dé ẹnu alẹ̀ wọn á lẹ́yìn mọ̀ pé àwọn ọba ilé ayé àwọn baálẹ̀ baálẹ̀ àwọn ni wọn máa gbéra wọn lọ kóòtù lágbájá ti múnú lẹ́mí ó ti bẹ̀rẹ̀ sí ní bu lẹ́mí jà ìsìlẹ̀ rẹ ilẹ̀ tèmi ni wọn bá máa rojọ́ wọn máa gba lọ́ọ̀yà àwọn máa fi wọn jẹun èyí tó bá ń wí ní kéèsì wọn àmutí wọn àmúgbógbóró wọn ni wọn dájọ́ gbé àwọn tó ń tì í bá tún péjọ kọtẹ́mi lọ́rùn wàhálà tún bẹ̀rẹ̀ ẹni tí wọ́n ti já fún wọ́n tún lè gbé kèsì tiẹ̀ máa kún tún já gbà lọ́wọ́ ẹ̀ wọ́n tún ní gbogbo ètò náà tà kọ́dá ó padà àwọn àwọn bàbá mi ọ̀dàrú ẹ̀ padà rí ẹ yà túnra lọ́dọ̀ ẹ̀ tí wọ́n fún ni. àmọ́ lọ́n láti ìjọ tí Allah Rabbul Alamin títí tó ti dáwọ̀ ẹ̀dá yìí ẹ̀wọ̀n kọ́ àwa àṣì ó mú wa máa bẹ̀ẹ́ láti jọ tó ti wá ń dẹ̀dà láti bẹ̀rẹ̀ ẹgbà. níbi ò lẹ̀dá kan gbọ́ rí pẹ́nìkan ń bọ́ lọ ń agbọn kan nínú àwọn ẹ̀dà tó dá nínú àwọn àyè tó dá pékin kò sí eléyìí gan títí máa ya tó kàn ti dì? ṣé gbogbo eléyìí ò tó yẹn náà gbàgbọ́ kó ṣe Islam ọba tó ní gbogbo nǹkan tó ń ṣé ilé yóò tún mú ọmọ igbó nìkan náà lọ lọ́hùn fẹ́ gbogbo wọn lé ọlọ́run kájọ kan pé àwọn fẹ́ lù pa kó tiẹ̀ ti sú àwọn ní rírí àmọ́ agbọ́ pé wọ́n lé Jésù ká tó bá jọ lọ ní sẹ́ wọ́n lè ká mo rò pé ẹgbọ́ yìí bá wọn kò ta ní wọn lé ọlọ́run kárí lọ́kàn pé sórí bò ń tẹ̀ ẹsẹ̀ pera rẹ lọ ó ti sú wa o sórí àṣejù ó ti fẹ́ wọnú ọ̀rọ̀ yìí o ó kẹ̀ ẹ́ jáde pa ọkọ̀ kalẹ̀ o. kálẹ̀ mú àgbọ̀ pé lé jésù wọn fẹ́ ṣé ọmọ lè pé kíni à so eléyìí yóò máa fi hàn ibi tí ọlọ́run ọba ní gbogbo nǹkan gbogbo nǹkan pátákáfà ẹrú ni wọ́n jẹ fún ọlọ́run ọba wa torí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ẹ rí i pé wọ́n máa jà wọ́n kó àwọn ọmọ ogun lọ sẹ́nu bodè àwọn náà di kàkà di kúkú wọ́n dira wọ́n kó gbogbo nǹkan jọ olóró lọ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ní wọn kọ́ńtìrì fẹ́ wọnú ẹnu àlá wa ni pé òdiwọ̀n kìlómítà kan tí wọ́n bá fi lè wọ inú ilẹ̀ wa báyìí ni torí kìlómítà kan ẹ̀mí tí ó bá lọ ó lè tó dọ́sìn àìníye tí kálukú ọmọ tí ọmọ ẹ̀yìn àti lárí tí wọ́n mọ bọ́ọ̀mù ẹ bẹ́ẹ̀ náà ti sọ èrè bàkásì ẹ̀bẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ní nàìjíríà ń bí bàtà ń sọ pé gbogbo tẹ́rítírì wa àti dìmákéètì ẹ̀ àti Cameroon bàkásì ó ń lò ó ní ẹwù adúlù yìí ìgbà tí nàìjíríà ti Cameroon tí wọ́n fi ń para wọn ní sọ́jà tẹ́ ẹ bá kọjá bí tẹ́ wà wọ́n tẹ̀ nígbà tí ó sì yá táyédáyé olóṣèlú àwọn ní kí wọ́n lọ kóòtù nígbà wọ́n dé kóòtù ọlọmọ bá ṣe dájọ lọ́wọ́ àná àmọ́ kò tẹ́ wa lọ́rùn láṣọ àbọtẹyìn lọ́rùn àdébà ká sì rí wa àmọ́ kò tẹ́ wa lọ́rùn tó rà fẹ́ kí nǹkan kan sọnù nínú nàìjíríà yìí tí ìbá ti kí wọn kàn máa bú apá àtúgbà ló à ń tún fẹ́ kọ fẹsì á ti pọ̀ ju bílẹ̀ yìí ṣe máa lọ àwọn ìlú tí ò léèyàn kan tó tó stéètì kan láfíríkà yìí wọ́n nílẹ̀ tó ju nàìjíríà lọ wọn adájọ́ wọn ní pé kí wọn fún Cameroon àwọn olórí ìgbà náà wọn ò tiẹ̀ gbé lọ fún ilé ìgbìmọ̀ asòfin pé káwọn náà sọ èrò wọn nígbà ẹjọ́ yìí ṣé káwọn buwọ́lù ni àbí kan kíákíá bàbá ń buwọ́lù ń gbà bí ìgbà téèyàn fẹ́ gbókùn lójú aráyé wọn lè pè ní peace lover bàbá ń buwọ́lù yìí ẹ wá wo adu ogunlọ́gọ̀ ọmọ nàìjà ti ń bẹ́ńbẹ́ gbóni kí wọ́n gbà lọ. wọ́n láwọn ti àwọn ti ṣe settlement tuntun fún wa wọ́n máa bọ̀ láwọn àlùkà tí wọ́n ò dé rí sẹ́yìn náà sọ lè má yín la òkúkú lè má yín la àwọn kan jókòó bẹ́ẹ̀ pẹ̀lú bàbá àwọn nàìjíríà sì làwọn àwọn ò ní lọ́ọ̀bì kan àwọn fàáṣe ìtọ̀ wọn fi mú wọn dárin so wọ́n ti ń gbọ́ kọ́ọ́mù go stand sit ní sọ̀rọ̀ bien. Comment appel tu gbogbo ní ta gbọ́ tí wọ́n gbọ́ ni wọ́n máa gbọ́ irú èwo ló àdánwò wọn á kó bá wa yìí bẹ̀rẹ̀ sí sọ èdè kan táwọn ò gbọ́ rí sí wọn ọwọ́ ọlọ́run eléyìí gan pé sátún wá kọ́ ni ìyún gan tó mẹ́lòmíì pé ah àwọn tí wọ́n gbé wa fún wọn wọn ò máa ṣe dáa ẹ wá gbọ́ lánàá lánàá ń bẹ̀ wọ́n wọ́n ní yóò pé ọdún kan láìpẹ́ yìí torí pé tọ́dún kan bá fi lè kọjá lórí ẹjọ́ tí wọ́n dáhùn àyè àti pé ẹjọ́ wọn tẹ́ wa lọ́rùn òsì má ọdún kan wọn á fẹ́ pé nìsín àwọn kan ní house of assembly house of rep precisely àwọn wá gbé ọ̀rọ̀ dìde nìsín pé nàìjíríà gbọ́dọ̀ lọ appeal gbígbé bàkásì fún Cameroon àṣìṣe ńlá ni wọlé aṣaka ṣiṣẹ́ ńlá ni àbí ìwọ ń fẹ́ wípé iwájú ilé rẹ ẹnìkan kan gbé kọ̀ǹténà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ béèrè kò ní innal arda lillah pé ọlọ́run ọba ló nílẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ló nílẹ̀ amẹ́mi ló fi ṣe ló fi ta kókó bíi àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí de eléyìí báyìí wọ́n á láwọn lọ àpè bẹ́ẹ̀ ni inú àwọn èèyàn sì dùn díẹ̀ pé yẹn ọlọ́run jẹ́ wọn wí so eléyìí túmọ̀ sí pé gbogbo bó bá ṣe lè tapá kaka tó ìwọ́n tiẹ̀ gbogbo ń tó níláyé yìí ó ní limit àti ntàwa wá ní àtàwa gan alára nǹkan nílá jẹ́ fọlọ́ sọlọ ntọ́ wa ní gbogbo wa lọ́yẹ̀ ká gbára lé ni àbẹ́nìkan tí wọ́n máa tàn wá jẹ pé nọ́ọ̀ mo ní baba ń gbẹ́jọ́ ẹ̀rí baba ń gbẹ́jọ́ yẹn baba lọ́ràn ló kọ́ wọn ọlọ́run ọba gangan ló yẹ kó gbára lé torí èèyàn kì í gbára lọ́lọ́ kéèyàn ṣubú èèyàn kì í bọ́ ọlọ́run ọba dúró kójú ó tìyàn torí pọ̀ ń lò ní gbogbo tí ń bẹ nínú sọ́mà àtìlẹ̀ wakafa billahi wakila ọlọ́run tí wàá tú lẹ́ni tí a bá dúró jẹ́ kó tó wọn náà lẹ́ni tí wọ́n bá dúró ẹ̀kọ́ ńlá ń bẹ eléyìí o jẹ́ kí ọlọ́run ó tú ọ ní alábàdúró ó túmọ̀ sí pé ọ gbọ́dọ̀ jẹ́sẹ̀kúsẹ́yẹ mo gbẹ́kẹ̀ lọ́lọ́run mo tún wá gbẹ́kẹ̀ láwọn míì torí bí ọlọ́run ṣe ń bẹ ọlọ́run bẹ á ènìyàn tún wà sẹ́yìn pé ṣírkù nu ọ ọ gbà pé wàkàfà billahi wakila ọ gbà pé ọlọ́run tó lálágbẹ̀kẹ̀lé nu torí ẹ̀ wípé lọ́lọ́lọ́hún àtẹ̀yìn àfáà ṣírk ìṣẹ́bọsọ́lọ́ kí lọ́lá àfáà náà gánà rí kí lọ́lá rẹ̀ ẹ dákun kí lọ́lá rẹ̀ ẹ má ṣàbòsí tẹ̀wọ̀n kan sọ bẹ́ẹ̀ fẹ́yìn náà tẹ̀wọ̀n kan kò burú o tún gbé tọ́ rẹ̀ mi o tún yẹ ẹ̀sùn o ti ẹ̀ka mi kún ìwọ gẹ́gẹ́ bíi ta wọn ni lọ́lọ́lọ́hún àtẹ̀lẹ́yìn àfa kí lọ́lẹ́yìn àfa nǹkan náà ni wàláyé wọ́n sì máa gbé yàn gẹ́sẹ́ ayé ọmọ tán rẹ̀ jẹ́ oní òtún máa gbé ẹ̀ ọ̀kàrí láyé tọ́ ọba jẹ́ bínú ìwọ gẹ́gẹ́ bínú bínú kárí kọ́ sókè dílẹ̀ torí ẹ̀ bọ́ inú àwọn àṣìṣe tá a máa sọ ní ọ̀rọ̀ wa ẹlòmíì kìí ṣe pá níyàn rẹ̀ ni pé ó fèèyàn yẹn ṣe déédéé ọlọ́ ṣùgbọ́n lábẹ́ tọ̀híd á sọ pé ó ti fi ṣe déédéé ọlọ́ torí pé lọ́lọ́ ọlọ́ àtọ́lá àtìm ó ti sọ àwọn èèyàn dídọ́gba pẹ̀lú ọlọ́ọ̀ kí lọ látẹ̀yàn ni kò ní kankan lọ́lọ́ ọlọ́ọ̀nìkan lágbára ọlọ́ọ̀nìkan torí ẹ̀ wa kafa billahi wakila ìdí tọ́lọ́wọ́n bá fi tó lálàgbẹ̀kẹ̀lé ni pé huwa alqa'imu ala kulli nafsin bima kasabat ọlọ́ba ti ń pèsè fún gbogbo ẹ̀mí gbogbo ń jẹ́ tùjọ ọlọ́run ló fún un. wa ma ni'mati famin Allah gbogbo nǹkan ẹyọkan tí ń bẹ pẹ̀lú ẹnìkan nínú yín ó tóbi ní àbókéré jẹjẹ mọ̀ pé kọ̀tọ̀ dẹ lómi wà á fi látọ̀dọ̀ Ọlọ́run kòtò ọ̀dọ̀ ẹnìkan wà á fi látọ̀dọ̀ Ọlọ́run lódodo ọwọ́ ẹnìkan lọ́gbà tí ọ lọ́wọ́ ọwọ́ ẹnìkan lọ́gbà tó fi dọ́dọ̀ rẹ wàá sọ pé mo dúpẹ́ fọlọ́run ọba mi tó ṣoore yìí fún mi lẹ́yìn náà ọ̀fọ̀ àgùn dáadáa lẹ́yìn náà wọn á dúpẹ́ fún yín sẹ́yìn pé ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ mo dúpẹ́ fún ọlọ́run ọba mi tó ṣe nǹkan yìí fún mi lẹ́yìn náà mo dúpẹ́ fún ẹ̀yin èjìká tí ò jẹ́ kẹ́ wù ọ́ yẹ̀ àwọn kí lẹ́yìn náà wọn ní pé ẹ̀tọ́ aṣọ mo dúpẹ́ fọlọ́ mo sì dúpẹ́ fún ah, a'udhu billah ilé ìṣirkù ni wàá gbìyànjú ayé rẹ̀ ní ààyè èyí kéré tó jẹ́ tiẹ̀ wà gbé ọlọ́wọ́n bá sáyé rẹ̀ tó ga tí ò sì ń tọ́ga jùlọ. wàkàfà billahi wàkìlá dájúdájú ọlọ́wọ́n bá ti tó lálágbẹ̀kẹ̀lé òun náà sì lọ́ba tó tó lẹ́ni tí ń rí ṣe sí kálukú kò sí nǹkan tẹ́ ẹ ṣe tọpamọ́sọ́ ọlọ́wọ́n bá ó ń rí gbogbo nǹkan kò sí ní tó ṣe tọ́lọ́wọ́n ò rí torí máa ń tafà sókè tó yí odó borí ọlọ́run ọba wa ń rí ọ èèyàn lè má rí ọ ó sì mọ̀ pé tó o bá fi àdá pamọ́ tó o fi pamọ́ sétí ká rẹ ó ṣeé ṣe kẹ́ni tó àwọn iwájú ọmọ rí pé àdá ni ṣùgbọ́n tó wà lẹ́yìn kọ́ òun rí Allahu Rabbul Alamin Al-Muhaimin ni ọba rínú ròde ni kò sí tó lè gbé pamọ́ fọlọ́run ọba wa wa kafa billahi ẹni tó bá fẹ́ kọ́ bọ́ọ̀lù ẹni tó bá fẹ́ kọ́ mọ̀ bàdú kò sí tẹ́fẹ́ sí tẹ́fẹ́ gbé pamọ́ fọlọ́run kí wọn ni wọn ń pè ní bọlọǹdó sẹni ìsìkébi ọmọ pa mí kí n má jẹun ẹ wá jẹun mọ bọlọǹdó kéèyàn pé pé ó ní ìdánwò wájú lọ́la ọmọ skul ni ọmọ lèkè òní wọn á ní ọ̀sẹ̀ yìí o ọ̀sẹ̀ lọ kàwé o ẹ gbáradì fún ìdánwò wọn á gbá bọ́ọ̀lù ká pé bọ́ọ̀lù lọ́la yé nǹkan kan ọ̀dà bàbá bọ́ọ̀lù lọ́la yé ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìdánwò ti ń bọ̀ yìí ó ń bùkátà kẹ kàwé kẹ kàwé náà nọ ṣọlọ́nà tọ́lọ́ ọlọ́run ti mọ̀ bí màá bá pass bí màá ní pass màá pass bí màá pass bí màá sì ní pass bí mo kà gan màá fè òbúrú. <laughs> a sọ pé o ti dájú kí ló dé wọn ni ala Allahi tawakkaltu mo bó lùwà dúró wọn bá kọ pé ń fèèlì ń fèèlì wọn bá kọ pé à ọ bó lùwà dúró ẹni tó bá bólúwa dúró yóò ṣe ń tọ́ yẹ yóò wá fìtọ́ lọ́n lẹ́fọ́ lọ́n ó ní pé ìwọ kàwé wàá gbìyànjú wàá ṣàìsùn lóru lásìkò tí gbogbo èèyàn ti sùn ìwọ ṣàìsùn wàá máa kà á èsì débi pé tó bá di láàárọ̀ tó lọ ọkọ̀ dánwò wọ́n máa wá jí o ò ní jí o ọlọ́mọdé asùn dáràn o so wàá sùn níwọ̀n bá wàá kà níwọ̀n bá so ọ wàá lọ sí dánwò yẹn wọ̀ lọ bọ́ lọ́ndún àmọ́ èmi ọ̀kan kankan ètí mo mọ ni mo kọ́ ètí mo ni mo fi sílẹ̀ fún wa bọ́lúwa dúró bọ́lúwa dúró pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ sì fèèlì torí pé nítorí yẹ kó o ṣe o ṣe àárẹ̀ ń ṣèyàn wọ́n sọ wípé àyìn tí wọ́n bá fa omi rọ́bà méjì sí ọ̀la o tí wọ́n sì lu pọ̀ mọ́ àwọn oògùn yìí o pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá wa ọ̀gbádùn fún wa ni mí lè lo oògùn mo bọ́lúwa dúró bọ́lúwa bá sọ pé màá kú ẹnu kí n kú ni lọ́wọ́ sì màá yí ẹnìkan òkúkú lè pé n kú kó nígbà tí ọba wa hàn ipe òkú náà lọ́lọ́run sọ pé ó kù àbí òye ó sì ti hàn pé àárẹ̀ ti ń sọ yìí ọgbà kó lo oògùn o wọ́n sì fi dá wa lójú pé oògùn yìí pẹ̀lú oògùn ọlọ́run tó bá lò yóò kó mbẹ́ náà ọ̀wá ló ní lò lábẹ́ òfin ọlọ́run tó bá bá bẹ́ẹ̀ kú ó para rẹ̀ tó ọmọ àwọn gbọ́ pé àwọn èèyàn kan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wọn wà àlùjánnà bi ghayri hisabin wala adab láì ṣe ṣírò láì kọ́kọ́ jìyà a gbọ́ pé wọ́n ní wọn èlò oògùn tá a rẹ̀ bá ṣe wọ́n ni ta ló sọ fún yín máa gbọ́lẹ̀ ti gbọ́ ẹgbẹ́ ti ń parọ́ mọ́ ànábì báwọn sallallahu alaihi kò síbi táwọn ti sọ pé wọn èlò oògùn anabi sọ pé tadawaw ibadallah ẹ máa lo oògùn ẹ̀yẹ wọlọ́ ma anzalallahu min da'in illa wa anzala ma'ahu dawa ọlọ́run sọ àárẹ̀ kankalẹ̀ ọ̀sọ̀ àmọ́dì kankalẹ̀ àfikọ́jọ́ pọ̀ sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó mọ̀ nípa rẹ̀ ọmọ àá ẹni tó sì mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀ àmọ́sí anabi ni ẹ lo ẹ lo oògùn kì torí pé lómi lè lo orú àdìsí pé ẹ̀rí nǹkan mẹ́wọ́n ànábì ganu kò fi tòògùn ṣeré ànábì kìí ṣe oògùn burúkú là ànábì ń sọ kí ẹ lo oògùn orí ń fọ wọn ní paracetamol ni lò ó inú ń rọ andrew liver salt ni lò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dáná bí n sọ fún wa nìyẹn o ẹnìkan àdúrà kùn paracetamol ń bọ̀ lọ́wọ́ àlàyé ànábì andrew libaso túnbọ̀ lọ́wọ́ àlàyé ànábì abẹ́gbọ́ ntẹ́lómi <laughs> ọ̀ sọ pé alóògùn general ànábì sọ ntí wọ́n sọ fún yín nu ẹ sọ fún pé bára ẹ̀dá sọ̀n tó ráwọn ògùn general tó ń sọ ṣírùkù làwọn bí káde kan má jù káde kan má pa kárì kan má lẹ̀ kásọ̀ kan kálẹ̀ kan má rò gírí kásákú bẹ́ẹ̀ kó tó padà gbogbo eléyìí ṣírùkù wọn pè léyìn ẹnìkan á náà dá wọnú ẹlòògùn bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ bẹ́ẹ̀ agúnmu wọbẹ agúnmu wọn gún wọn wá mú kò sí tó burú mbẹ lábẹ́ òfin Ọlọ́run kò burú agúnmu kò burú kẹlò bí agúnmu bá agúnmu nárùn agúnmu jẹ̀dí gbogbo eléyìí kò sí tó burú mbẹ lópin ìgbà tó bá ṣe pé ní wọn fi ṣe agúnmu kò sí ntọ́lọ́ ṣe lé wọ̀ fún wa láti lò ń bẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n ṣe tán kò sọ́fọ̀ kan tán ni wọ́n máa pa sí kò sí tó burú pọ̀ lò bẹ́ẹ̀ ni agbo agbo náà kò sí tó burú bẹ́ẹ̀ ní oògùn tó lè lò agbo bá agbo typhoid agbo jẹ̀dí kò sí tó burú bẹ́ẹ̀ púpọ̀ lò lópin ìgbà tí wọn bá ti fi ń tọ́lọ́ ṣe lé wọ̀ fún tí wọn bá fi ṣe fẹlẹ ìdẹrù sí jẹmbẹm torí ẹ wọkẹfà abiláhi wọkéèlà ìwọ ṣe tọlọmọ bá fi pọ láṣẹ wà wá fi okú lẹ fọlọmọ bá ẹlẹdàá wa anabi sọ nínú hadith sallallahu alayhi wa sallam hadith tó gún régé law annakum tatawakkaluna ala allahi haqqa tawakkalihi la razaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa taruhu bitana tó bá sì kẹ́ ẹ bọ́lá wọn bá dúró ni ní pàápàá bó ti ṣe yẹ kẹ́ ẹ bá dúró ọlọ́wọ́n bọ̀ bá rọ̀ yín lọ́rọ̀ ní ìbámu pẹ̀lú bí tí ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ bóòlù ọlọ́run ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ anabi sallallahu alaihi ni ẹyẹ a máa fi àfẹ̀májúmá jáde kúrò nílé kúrò lórí ìtẹ́ rẹ̀ àfẹ̀májúmá lẹ́ni tí inú rẹ̀ pálá tẹ́gbẹ́ gbogbo oúnjẹ tó jẹ ló ti bára lọ èyí tó sì fẹ́ gbàgbẹ́ jáde ti jáde àmọ́gbà tí yóò bá padà dé nírọ̀lẹ́ yóò padà dé ní lẹ́ni tí inú rẹ̀ yóò kẹ́rì ó túmọ̀ sí pé látàárọ̀ tó bá ti jáde ó tún dé ìrọ̀lẹ́ kó tó dé síbẹ̀ làwa ń ṣe àsìlá abọ́lọ́ndó à ń sùn lórí bẹ́ẹ̀dì abọ́lọ́ndó àgbìyànjú ẹyẹ àfẹ̀mọ́júmọ́ ló ti jáde àfẹ̀mọ́júmọ́ tó fi jáde ó ṣe láǹfààní ó ṣàfihàn pọ́bọ́lọ̀ dúró ó túmọ̀ sí pé ẹni tí ń fẹ́ kọ́lọ̀ ó ṣe tó ń fẹ́ oní yóò gbìyànjú torí ẹ wa kafā billāhi ọlọ́run ọba ó tó ó tó lálágbẹ̀kẹ̀lé ó tó láláfẹ̀yìntì ọlọ́run ọba wa ó tó lálá gbẹ́kẹ̀lé ó tó lálá fẹ̀yìntì. ìyẹ́nṣẹ́ ìrìhìbọ̀kùn àyíyóhàn náà súnwáyà tìbí àkọ́rí. وكان الله على ذلك قديرا الله ọlọ́run bá ń sọ fún wa nínú àyà yìí bó ti ṣe jẹ́ wípé àti yanjú wa kúrò lókè pẹ̀ yí báyìí kò lè gba ọlọ́run ọba níṣẹ́jú àyà gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ wà yìí gbogbo mo lè fò mo lè bẹ́ táwọn èèyàn ń bá ká wàláhì tó bá wù ọlọ́run láti pa wá rùn kò lè tó ṣẹ́jú àyà ṣùgbọ́n wù ọlọ́run. pé ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam irú bóun ṣe máa pa àwọn ẹni tó síwájú wa run síbẹ̀ yìí sáàmà nǹkan kan lọ́nà fojú àwọn èèyàn anabi nù ni àkúkú dáa jù wọ́n lọ ni wọ́n ṣe wọ́n láwọn ò ní yé bọ àwọn àwọn táwọn bá táwọn kalẹ̀ yìí àwọn ò ní nǹkan kan fọ̀rọ̀ tí ọmọ ọlọ́run ọba lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn lónìí kan ṣoṣo òòsà márùn péré ni èèyàn anábì ni wọ́n ká gidi hárí páwọn ò ní yé bọ́ parun sí tiwọn tí ẹ bá fẹ́ ka iye òòsà táwọn èèyàn ń bọ́ iye ẹbọ sẹ́yìn pé àwọn òòsàn òsì ní tí ìtàn tí wọ́n tún máa sọ pé ọ̀kan máa tún wà ń sálẹ̀ odò ọ̀kan tún wà lókè odò àárín agbami lọ̀kan wà ọ̀kan orí àjà wọn gbé sí ọ̀kan jàǹká àwọ̀ọ́lé gan ni gbogbo ìtẹ̀yìn ọmọ wọn tún máa fi hàn yín márùn péré làwọn sì ń bọ́ tọ́lọ̀ fi pa wọn. àwọn èèyàn Nabi Ibrahim aleyhi salam àwọn òòsà àwọn òòsà kúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú táwọn náà kójọ wọ́n pọ̀ díẹ̀ jọjọ wọ́n pọ̀ díẹ̀ jọjọ ṣùgbọ́n kò dájú pé wọ́n pọ̀ tó yẹ táwọn èèyàn ń bọ̀ nílùú kan lónìí nínú àwọn àlù tí à ń gbé wọ̀nyí tẹ̀ ń pé ojú ti là tí wọ́n bá fẹ́ bú ẹ lómi wọ́n pé ibi tójú làdé lónìí ibi tójú làdé lónìí lọ́yìn yàgbẹ́ lò nùdí lọ́yìn yàgbẹ́ lò táàbà àwọn ò ní sọ pé tí ìsìláàmù ní kọ́ mọ́sálà ìtààbà wọn níbi tójú làdé lónìí ẹ̀rí nǹkan mẹ́sàn ọ̀làjú ló mú wa ọ̀làjú kọ òyìnbó gan tó ń pè lọ́làjú yẹn èyí tá a bà sáwọn lẹ́lẹ́ kò sí sẹ́kàn àwọn òpè ibi tójú làdé lónìí àti ti sọ fún yín mo ti jẹ́ pé àwọn ti máa ń yàgbẹ́ mi wọ́n má dàn wò àwọn tí máa ń yàgbẹ́ tí èta àbà ẹ̀kíní ìbáyọ̀ ṣe déédéé àwọn tí máa ń yàgbẹ́ tí èta àbà a ti ṣàlàyé fún yín bó ṣe jẹ́ pé kòkòrò kan máa dì mọ́ wọn ní ibi tígbẹ́ máa gbà jáde àìmọye ìgbẹ́ àìmọye ìgbẹ́ tó ti jáde ń di wọn tí wọ́n tábà wọ́n làwọn máa wẹ̀ pọ̀ nígbà táwọn bá wẹ̀ kòkòrò máa súnmọ́ wọn dì a ti sọ fún yín nípa ẹrú ọlọ́run kan tó lọ sọ hospital ní Spain ó lọ sọ hospital yìí pé. ìdí ń dùn ibi ihò tígbẹ́ máa gbà jáde ń dì kòkòrò sóò ọlọ́run á ẹni tó lọ bá ní medical doctor tó ń ti pé kìí ṣe mùsùlùmí ó fún ọ Spain ni o àmẹ́ni tó lọ bá ẹ ọjọ́ ọmọ Algeria Algeria ní North Africa lọ́wọ́ Algeria ó sì jẹ́ ìlú lárúbáwá lónìí ìlú mùsùlùmí ìgbà tí wọ́n sọ fún mẹdíkù dókítà yẹn pé níbi táyé fẹ́ kojú orí lára náà wọ́n fi ń pè ń sanwó à ibi tó ṣe pé táwọn èèyàn bá rí lára rẹ̀ gbogbo òhòhò ni ẹ o nígbà tí ọpọlọ bá ń ṣiṣẹ́ bó ṣe yẹ ibi tó ṣe pé táwọn èèyàn bá rí yóò dùn ọ ibi wọn náà mọ lára rẹ̀ ibi tó ṣe pé táwọn èèyàn bá rí yóò dùn ọ tó bá wọ ṣòkòtò kan tí ẹnu rẹ̀ rọra fẹ̀ tó tún jẹ́ short nika tí pátá rẹ̀ tídì rẹ̀ rọra yọ ọ́ lẹ́ńbẹ́ tídì wá hàn gbàbí tó fẹ̀ lára short nika ń ẹnìkan wá tajú kan wá rí di rẹ̀ ojú yín wá jọ sí mẹ́rin láíláì òní fẹ́ rìn pàdé rẹ̀ mọ́ pé kíni <laughs> pé ọkùnrin gan mi ò tiẹ̀ fẹ́ pàdé rẹ̀ kí ló wá ṣe kí ló fi kò ní ṣe sọ torí ẹ̀ ní orúkọ ìhòhò ní inú èdè Islam oníkíni sẹ́wọ́ ẹ̀ ẹni tó ṣe pé tí wọ́n bá rí ó dùnyà náà la sọ pé nígbà tó ọpọlọ bá ń ṣiṣẹ́ déédéé àsìkò tí ọpọlọ ò ṣiṣẹ́ déédéé àwọn tí ọpọlọ wọn dorí kodò gangan ní máa gbèdì wọn hàn síta wàláì àwọn ni ó gbèdì hàn síta pé ẹ wo bó ṣe rí ara yẹ bá ní wẹ fún ni máàkì subhanallah yóò gbọ̀n kadà obìnrin yẹn fáwọn ó wá wọ ṣòkòtò ṣòkòtò tó wá wọ wọn á dé bẹ́lẹ̀tì ibi tí wọ́n dé bẹ́lẹ̀tì má ó ti bọ́ sísàlẹ̀ ibi tí ìdí ti bẹ̀rẹ̀ gbogbo agbọn òkè ìdí rẹ̀ mọ́bi tí awọ́ ẹ̀dí méjèèjì tó ti pààlà ó ti wá bọ́ ọ̀tà ẹ̀yìn èyí aṣọ tí wọ́n wọ̀ sókè ó tún kéré sí kọ́mú díẹ̀ àbókùnjú kọ́mú lọ díẹ̀ gbogbo ẹ̀ wá hàn ta bí onímọ̀ṣínì ṣe máa ń gbé lọ ni wọ́n ń fa èkísà tó wà lókè òun pé bò ó bò kí ló fẹ́ bò ọmọkọ́mọ tó ti ya gara wa kò ní sàlùbáríkọ ọmọ burúkú ó gbèjì hàn gbogbo aráyé ìwọ náà wàá di ọ wá sọ fún dáàdi rẹ pé mo mo mo mo dẹ̀ rọ ọmọ tí mo fẹ́ fẹ́ o bàbá ní nínú àṣà Yorùbá sáà wò torí kọ́ mẹ́rin pé bàbá lọ tọrọ rẹ̀ tẹ́lá rí kankan ta kántáfìtì burúkú kan lọ fẹ́ gbé wálé nígbà tó mú wa ló wá gbèrú ṣòkòtò wọn bá bàbà áá ah, ah. ó tún ní ẹ̀dáàdì eh, ń bọ̀ làwọn ọmọ mi wà wọ́n fẹ́ lọ kí àwọn ọmọ mi lọ́ bá gbé di hàn bàbá la ilaha illallah ò ríyàwó mú wa ṣé àwọn tó ń ṣiṣẹ́ ló ń tẹ́lì àwọn àgbàlagbà ó ní ṣé òǹtẹ́lì làwọn eléyìí ti ń ṣiṣẹ́ ni àbí bò subhanallah irú wọn lọ wá fẹ́fẹ́ ọ̀ṣọ́ ara rẹ̀ kọ́ yájú ẹ̀ dáadáa wọ́n máa lọ gbégbé kúgbè torí di eléyìí báyìí sáwọ́ à ìlòfin ẹ̀sìn Islam pé hò nítorí pé tí ẹlòmíì bá rí tí ìbá ṣe ìyàwó rẹ tí ìsọkọ rẹ yóò dùn ọ bàjẹ́ láti primary school ẹlòmíì ti rí di rẹ tẹ̀tí wà ń kékèké ó sì dá àmọ́ ti máàkì ẹ̀ ẹ̀ ti wá dàgbà ẹ̀ wá pàdé location kan wọn fura ha ha ọkọjọ mẹ́ta ah, ok ẹ ah, bígbà tí mo mọ ojú yìí o ah no ni primary ah, ok ẹjọ ẹran mi létí okọ yẹn o ó ní báyìí báyìí kò mọ bọ kọ wá ti rántí pò lórí di rẹ ni <laughs> ó tulẹ̀ níwọ̀n ní mọ́bí tó jókòó sí ma subhanallah ìyẹn àwọn tí wọ́n ní tìjú àwọn tí wọ́n ní tìjú kẹ́kẹ́ ẹ wọ àwọn èèyàn nabi Ibrahim aleyhisselam àwọn òsàn iná làwọn náà sọ pé báwọn ṣe báwọn bàbá àwọn tí wọ́n ṣe àwọn ò ní filẹ̀ kí ni anabi ibrahim ṣe fún wa ó fi hàn wọ́n ni because ẹ mọ̀ pé ń tá a ṣe tá a dánwò ó máa ń lapa ju ń tà ń sọ lọ́rọ̀ lọ tí wọ́n bá ṣe experiment ó máa ń lapa lọ́rọ̀ lára ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ju kọjá pé fíoríkà lásán ni tí wọn kàn máa wò pé ntara yín jẹ ni pé nǹkan tẹ ẹ sí kárí anabi ibrahim ti sọ pé àwọn òsàyí wọn wọn lè gbọ́rọ̀ wọn lè sọ̀rọ̀ torí ẹni tí ò bá lè gbọ́rọ̀ kò dájú pé ó lè sọ̀rọ̀ àwọn òsàyí wọn yìí báyìí wọn ò ní nǹkan kan tí wọn lè ṣe fún yín kí wọn ló dé tó fi jẹ pé àwọn náà lè máa sìn wọn ni bẹ́ẹ̀ la bàbá wa tí wọn ń ṣe o àwọn òsì jẹ́ni tí ó fi táwọn bàbá wa ń ṣe lẹ̀ sẹ́yìn kánábì Ibrahim ti ní wọn ò lè ṣe nǹkan láti fi gbè láti fi gbà yín ànábì Ibrahim wá fẹ́ fi hàn wọ́n in practice gẹ́gẹ́ báwọn òsà yìí ò sì lè gbà yín lẹ̀ tí ọba lè gba ara rẹ̀ lẹ̀ bó ló ṣe fẹ́ gbà wọ́n lẹ̀ wọ́n sì wá àáké tó wọ́n sa gbogbo wọn sẹ́yìn ká ti ba nǹkan jẹ́ kì pẹ́ tó wọ́n sá gbogbo wọn tí wọ́n bá mú lọ́rùn ọ̀rùn dá gbogbo ara wó èyí tí wọ́n sì mú ń kùn wọ́n bá ti wó orí ọ̀fọ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nànàbí Ibrahim sọ wọ́n dọ́kọ̀ ọ̀kan ẹ̀jẹ̀jì nígbà tí wọ́n dé àwọn náà padà sí làákàyè o wípé tó bá jẹ́ pé àwọn ọlọ́run bá làwọn eléyìí lóòótọ́ tí wọ́n sì gbani tí wọ́n á lani sọ wá yẹ kótó pé àwọn ni wọ́n fọ́ lórí kalẹ̀ báyìí tá a sì rí i pé àwọn náà ti ẹ̀ retaliate ọ̀kan kan dúró nu wọn ló gbé kínní kọ́rùn sanabi Ibrahim fẹ́ pàkíyèsí wèrè wọn ó mú akéèyàn ó gbé sí ọrùn yìí tó tóbi jù ọwọ́ afajúro bíbẹ̀ sì máa kó gbogbo òsà máa fajúro ni àbẹ́ẹ̀ màbẹ́ tó o bá rí ibi tí wọ́n gbèrè sí wàá rí kó fajúro ni gbogbo èrè tí wọ́n gbẹ́ sí títì ń wojú wọn dáadáa wàá rí kó fajúro torí pé ojú ojú yẹn so ọwọ́ afajúro tó ń ta ké lọ́rùn. ta ló ṣe báyìí sáwọn ọlọ́run àwọn ọ̀gá àwọn ẹbí lónìí torí inú ń bí bàbá yẹn ó gbé àkíkọ́rùn ó lè jẹ́ pé wọ́n sẹ̀ àwọn àmọ̀ pé ń fọpọlọ àwọn ṣeré ni a kẹ̀bí rò ó lọ́wọ́ ṣeré wọ́n ti jọ wá tipẹ́ kò sí ti bínú sí wọn rí ìyá máa jọ gbé pẹ́ àmọ́ tó yẹ kó wọn ò ní sẹ́yìn wọ́n mọ wọn ọ̀gá fọ́gà níjọ wọ́n sì kọ́ ọ̀bọ̀ lẹ́nu lọ́ba gé wọn jẹ́ onídàá tí ó bá rí bẹ́ẹ̀ bí wọ́n léèrè àwọn èyí tí wọ́n fọ́ kí wọ́n sọ̀rọ̀ èyí tí ó sì fọ́ wọn kó nà sọ̀rọ̀ kó nkọ́ síbẹ̀ wọn mọ̀ pé wọ́n yẹ sọ̀rọ̀ àókè wọ́n yẹ sọ̀rọ̀ <laughs> torí pé ànábì Ibrahim alayisalaam ti sọ fún wọn tẹ́lẹ̀ pé wọn ò lè gbọ́rọ̀ ẹ̀ pè wọn ní ìsìn àwọn náà wọ́n yẹ sọ̀rọ̀ àókè sẹ́yìn pé practical ń lọ lápá mẹ́ọ̀ ìgbà tí wọ́n sọ fún wọn lọ́rọ̀ ẹnu lásán wọn gbé ya kíni ọmọdé ọmọ ògùn pèlè fọ ọmọdé ògùn kíní kan ńgbà tí kíní kan bá rọ ọmú ọmọ ìwọ sì kó gbogbo ògùn ọdà àgbo nǹkan kan ò sí ọ. wọn láwọn ń rolóde sí ọ olóde kọ olóde tún yé àwọn ká kálukú bá sinmi torí ẹ ẹ mọ̀ pé àwọn yàrá nàbì Ibrahim wọn ọgbọ́n wọn ọgbà ẹ̀wọ̀n yàrá nàbì Musa aleyhi salam ẹ wá dúró àtikó ẹ wá dúró ìyànjú eléyìí tá anabi musa aleyhi salam tó gbà lórí firawuna èyí tó gba oyè oyè ńlá púpọ̀ nínú àwọn oyè bú tí ń bẹ fáwọn olórí bú láyé àtàlùkìyà firawuna ọmọ gbà tásìkò tó lọ́wọ́ tí ọba sì ti tò àwọn èèyàn kan máa wò pé ah tọ́lọ́ọ̀lá sì ń ṣe báyìí sí tọ́lọ̀ là ń ṣe tọ́lọ̀ là ń ṣe tó bá yẹ pé tọ́lọ̀ là ń ṣe kí ni ọlọ́run á ń wò tí àwọn ọ̀tá Islam àbí òun eh, ò lè complete sentence yẹn mo rò pé àbọ̀ ọ̀rọ̀ wọn là ń sọ fún ọmọlúwàbí yóò máa bọ̀ wí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tọ́lọ̀ wọn bá là ń ṣe lódodo kí ló ní tọ́lọ̀ ń fún àwọn ọ̀tá Islam níṣẹ́gun lórí àwa mùsùlùmí ah, ṣe bí tọ́ra náà bá bí là ilẹ̀ lọ́rán sí àwọn ashabil fil tẹ́rà àbábí lò sí ni wọn bẹ kódà tó jùlọ ń bẹ ṣùgbọ́n ẹ̀yin kẹ́ ẹ sọ fọlọ́n pé ntọ́ ẹ kó o ṣe ní nígbà báyìí àbí ọlọ́run ni ọmọ pa yín láṣẹ ni àbẹ́yìn lẹ́ pa láṣẹ ni a ní rìmọ́tù ọlọ́run bẹ lọ́wọ́ yín ìwọ gẹ́gẹ́ bíi ta ni bí onísọkúsọ kan ni ẹ̀ ó ní ntọ́lọ́wọ́n bọ́ ọba fẹ́ ṣe gan làwọn máa pé ó ṣe ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni <laughs> a'udhu billah ẹ̀ mọ̀ pé lẹ́kọ̀ọ́ ń bẹ àwọn sọkúsọ pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n pọ̀ ń bẹ̀ ló kọ́ pé àwọn olùmọ̀ àwọn asinilọ́nà tá a fi wọnú ná tààràtà tí wọ́n ń pè lólùmọ̀ wọ́n sì tún wọ́n tan gbogbo ranù kálẹ̀kọ̀ wọ́n tún máa gbé bọ̀ wá bá yín gbogbo ibi tẹ́ ẹ wà láti bí oṣù kan káwọn sọkúsọ wọn tó dé wọ́n tún máa lẹ́ tákàdá wọn wọ́n máa wá lẹ̀ tán àwọn asọmọgbé wọn náà tán ti gbowó sẹ́ àwọn tún máa kíkà pé ẹ má gbàgbé ọ̀la ni o ẹ má gbàgbé ọ̀la ni o tó bàbá tí wàá dé wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n ń pe ọ̀rọ̀ sí ọlọ́run sọ anábì sọ ọlọ́run sọ anábì sọ àwọn olóyún ọmọ ọmọdé ọlọ́run sọ anábì sọ lọ ẹ dákun ẹ̀tọ́ sọ́lọ́run sọ anábì sọ nu ẹ̀sìn ta ló tún fẹ́ sọ ta ló tún fẹ́ sọ torí ẹ̀ wọ́n á lọ bá àwọn sọkúsọ ọ̀hún ògbìn yẹn pé bíbà ẹ̀sìn bí wọn ò sí lu tẹ́lẹ̀ ni torí rẹ̀ wọ́n ṣe wọ̀lú ẹ wá pé ah àti mùsùlùmí ti ẹ̀pọ̀ tó bá ń lù bẹ́ẹ̀ ni àwọn ọlọ́bẹ̀ yí ọ ni wọ́n pọ̀ jọjọ wọ́n á péjọ síwájú wọn wọn mọ̀ kó sọkúsọ àwọn tí ń sọ fa ọ̀rọ̀ tó jẹ́ pé ẹlòmíì ọ̀sọ tó bẹ́ẹ̀ láyé tẹ́lẹ̀ tọ́lọ́ ti torí rẹ̀ pa gbogbo ìjọrú tó pa wọn rùn. ìpè ntọ́lọ́ wọn bá fẹ́ ṣe gan-an làwọn máa ń fọ́ọ̀sì ẹ̀ láti ṣe. a'udhu billah àbí èyí tó wò tó ní àdúrà tá a máa ṣe fún ẹ kò náà làdúrà kàn ń pa kí ni kàn pa pé àwọn kan ọlọ́run nípa láti ṣe é táwọn a'udhu billahi minash shaitani rajim wọn máa ti ń jẹ́ tawhid torí pé at-tawhid dá lórí pé fa inna Allaha ta'ala laysa lahu min mukrih dájúdájú ọlọ́run ọba ọba tó ga kò sí ẹnìkan tó tú ẹrú tó lè jẹ ọlọ́run ọba nípasẹ̀ kankan torí ẹ̀ lànà ìṣọ̀lá àṣìṣe náà ọba fẹ́ tọrọ kankan tọrọ tààràtà pẹ̀lú ìpinnu tó pé ọlọ́run sì ń kábàá fún mi. yẹtù kan sọ pé ṣe fún mi tó o bá fẹ́ à ṣe fún mi tó o bá fẹ́ o túmọ̀ sí pé tí o bá ṣe kí ni o fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣe wọ́n wọ́n ta ni. torí ẹ ẹ wá rí àwọn ẹni tí wọ́n kẹ̀sìn ọlọ́run bá kún ẹ̀ wọ́n á lọ péjọ síwájú àwọn sọkúsọ wọ́n máa ní ta mú wá fún yín lọ́tẹ̀ yìí òun náà ní nákẹ́lì tẹ́ fi máa sọ owó wọ́n á sọ Allah Allah Allah bí wọ́n ti kó wá bá owó tí wọ́n sì máa ṣe fún yín pé kìí ṣe náírà o dollars láìláà ẹ lọ gbọ́n àwọn bá túká ẹ lọ wò bẹ́ẹ̀ láàárọ̀ kọ́ńdọ́ọ̀mù wa lọ bìbà wọ́n rówó àbí wọ́n rówó kí ni kọ́ńdọ́ọ̀mù wa ṣe ń di wáàsí kí ni kọ́ńdọ̀mù wá sí ibi wá sí wọ́n ti rárá wọn mú wọ́n rárá wọn mú kí lè tó mọ́ ẹnìkan tí wọ́n máa ké ké ké ké ọpọlọ lu aago nígbà tó pọlọ bá lu aago ọkùnrin wó lulẹ̀ obìnrin wó lulẹ̀ ètò bá kọ́ dìde nu wọn yọ ọ̀rá kejì mu subhanallah bí àwọn alásàlátù òru nù wọ́n sì àsàlátù lọ́sàn títí a jama alásàlátù ẹ fi so wọn á lọ sàṣàlátù lóru lórí field gbàtà túkàtà kọ́ńdọ̀mù wa lọ bí dozens ẹ̀dá kò kí ni kọ́ńdọ̀mù wa lè bi àṣàlátù wọ́n ti ní alásàlátù kí lè bá lè bi láyéláyé láláwò làbá lè wọ́n ti wá di sí <laughs> náà àwọn kan ní àwọn ń tà á jáda bó wọ́n ṣe ń pè náà ní ọmọ tahajjud làwọn àmọ́ àwọn ọkọ̀ kan àti àwọn ń pè é tajud torí kò lè yí àwọn èèyàn pé tajud <laughs> tahajud wọn á ní tajud àwọn lọ tajud wọn tajud kọ́ńdọ̀mù bá kúnlẹ̀ ṣe irun náà la kí níbi pé òjò kọ́ńdọ̀mù rọ àbí báwo torí ẹ̀ máa ń gbáyàwó rẹ láyé láti lọ ibi tí ọ̀dà bá àwọn àjọ kan tó síwájú ò ṣètò bẹ́ẹ̀ tọ́lọ́ wọn bá fi pa wọn rùn gbogbo àwọn ọ̀wọ̀ ọ̀daràn wọn pọ̀ láyè sí ẹnu àwọn ọmọ rò pé amújẹ àwa gbọ́n àmọ̀nà tá à ń fi ń gègé yẹn sọ ló jẹ́ abọ́ àá o ìyẹn ṣe ìyẹ̀dẹ̀ ìbùkún ayọ̀hánnáàs ọlọ́run tó ń bá fẹ́ wọn kà yín kú òdòkè pẹ̀yìn yẹn yìí tó bá yẹ kó wu ọlọ́run wàláhì ìṣẹ́jú kan pọ̀ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ ọlọ́run fún ti máa ń fẹ́ kọ́sẹ́ ojú kọ́sọ fún kíkọ́sẹ́ kó sì máa ṣẹ lọ torí ẹ ìwọ̀n bá ní kátàpá kàkà o ìwọ̀n bá ní ká máa fẹnu sọ̀sọ́kúsọ ìwọ̀n bá ní ká yé gbẹ̀sìn ọlọ́run bá jẹ́ nítorí pé àwọn kan náà ni wọ́n àwọn kan ní wọn máa hùwà àbàjẹ́ táwọn kan ò ní kọ́ fún wọn yóò wá fìdípò mú kálukú sí àsìkò tí ìparun bá dé àwọn ẹni ilé ọmọ wa bẹ lọ ọlọ́wọ́ òní gbọ́ ma. لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم nínú kẹ́ ẹ máa pera yín láti ṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ ìwà àbàjẹ́ fúnra yín àbí kọ́ náà di àwọn èèyàn bójú nínú yín sí yín àwọn ẹni rí ọmọ wa bẹ lọ Ọlọ́run ni wàá gbádùn àwọn lódodo àṣẹláì máa rá mi wò àṣẹláì máa rá dán wò látàrí àìkàtọ lọ́wọ́ bá wọn ṣùgbọ́n ìparun Ọlọ́run ti sàdéhùn rẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wasallam pọ̀ nípa ìjọ yìí rùn títí jọ́gbìn dàrú kéèyàn wọ́n lè máa fàdánwò oríṣiríṣi ṣe wá kíní kan mi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù kíní kan wọ́n ti ń jó wọ́n ń dunnú kí wọ́n wọ́ mi yẹn fábí ṣe ṣe àgbéré òjò rọ̀ fúnjọ́ mẹ́ta wọ́n wá ń jó wọ́n ń dunnú adúpẹ́ kò gbéyàn lọ adúpẹ́ àá ṣé èèyàn máa ṣe irú eléyìí ṣé jó lọ́yẹ kẹ́ ẹ máa jó adúpẹ́ fọlọ́run ọlọ́run ò sí lójó tí wọlé o adúpẹ́ pé kò sí lójó tó ṣe gbé ni lọ́mọ lọ́wọ́ gbígbé ni ní nǹkan ọ̀sìn lọ́wọ́ ikú ni dúkìá dúpẹ́ fọlọ́ irú ilé ní kó máa rọ̀ fún wa ọ́ wọ́n wá ń jó wọ́n làwọn ń dúpẹ́ àṣeyàn ti kú rẹ́gẹ́dẹ́ àdánwò ló ń ṣẹlẹ̀ òjò lè lọ́rọ̀ tó nǹkan kí àwọn gádà ńlá ńlá ó sì máa já ẹ mọ̀ akékin lówó gádà ìwẹ̀ ẹsẹ̀ yín kọ́ ìwẹ̀ ẹsẹ̀ yín kọ́ atẹ́gùn lọ́kàn fẹ́ ó sì gbé gbogbo òrùlé ilé ó sì gbé bọ́ọ̀lẹ̀ bíi fìlà ilé bá di kólófó kí ló fà á wọ ẹsẹ̀ ni gbogbo lẹ́tọ́ wà ládùúgbò kò sí ètí ń jò ilé tí wọ́n ń gbé ilé tuntun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kan ni àwọn káfíńtà tó sì kan wọ́n mọlé kan dáadáa ó sì ti tọ́dún kan tẹ́nìkan ti ń gbé bẹ́ẹ̀ ọwọ́ á kú mbẹ́ ìwọ́ kú bẹ́ẹ̀ bó ti ṣe kú bẹ́ẹ̀ tàì kú bẹ́ẹ̀ báyìí kójú ọmọ ti rọ̀ ní ilé ọmọ jò wọn ni kí ló ń ṣẹlẹ̀ ọ̀dà ẹ̀kú kú bẹ́ẹ̀ kẹlómi ò kú bẹ́ẹ̀ ẹlòmí kú bẹ́ẹ̀ ilé ọba jò mọ́ nígbà tí òtútù mọ́ ẹ ti ń padà bẹ́ẹ̀ ó tún padà bẹ́ẹ̀ ilé tún bẹ̀rẹ̀ sí ní jò sẹ́mi pé ó ti ẹ̀kẹ́ inú fura pé eléyìí ó ń sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ kan tó wu ọlọ́run láti máa fi lé ń wí yọ mọ ọkú bá bàbá ń lé ní ẹ bá bó lórí ibùtò yọ ọ̀ràn yìí yẹ bí o ṣẹ̀ṣẹ̀ pé tí ẹ bá bó lórí ìrètò yọ ọ̀ràn yìí bàbá ilé tó ti ń jò ẹ dákun ẹ dákun torí tọlọ àti kan lè ti pẹ káfíńtà ẹ lọ wò àwọn oríbi kankan ti ń jò ọdẹ ẹ máa padà lọ ní insha Allah kò ní jò mọ òtútù rọ ẹ ń jò sẹ́wọ̀n pé ìwà nù. ntò ń ṣe ọlọ́run lè máa fi bí ọ léèrè lára nǹkan mi ọlọ́run tó bá wù ọ̀hún kò yín kú òlòkè pẹ̀ ẹ̀yin èèyàn yìí tó bá wù kò yín ìwádìí tó ń bá kó yín lọ́wọ́ tán o àwọn àgbà yìí parun nígbà wọn tí ọlọ́run bá ṣe tán tí wọ́n palẹ̀ ayé ọ̀run yóò parun àmọ́ kásìkò ẹ̀yìn kò pé ká yọ wọ́n fún ọ lóyè oyè wọn ní òpómúlérú fún kínní fáyé à tètè yẹ o ó kọ orí ibu lọ fẹ́ gbà o òpómúlérú fún lù yẹ o ọlọ́run òpómúlérú torí pọ̀ ní alghani òun ní alqayyum ọba tó rọrùn ọba tó dáwà tí gbogbo nǹkan bùkátà Allahu samad ó ní gbogbo nǹkan bùkátà. إن يشأ يذهبكم أيها الناس tó bá wù Ọlọ́run yóò mú ikú láyé yóò pa gbogbo yín yóò mú gbogbo yín kú bẹ́ẹ̀ bá kúkú ní símá wọ́yẹ̀ tẹ̀bẹ̀ àkọ́rí kàkà kí ayé wa gbófo lẹ́yìn tó bá mẹ́yìn kúrò nínú ẹ̀ tán yóò mú àwọn míì yóò fi dípò yìí. àmọ́ pé ẹ̀dá ọlọ́ọ̀ ọlọ́ọ̀ nìkan náà lọ́mọ yóò ká wọn. lẹ́yìn tí ṣe pọ́n tó bá wu ọlọ́ọ̀ yóò pa yín yóò fa àwọn míì dípò yín. wa kana Allahu ala dhalika alágbára ni ọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ òwú ni òjò pa wá rùn tó bá wù èèyàn kan kú èèyàn méjì kú eré ni gbogbo apáta tá a bá kú kò pẹ́ ni tí ó sin wa ọlọ́run ó tún wá mú àwọn tí wọ́n wa lásìkò tí tọ́jú ọ̀kan nínú àwọn àmì ńlá tí wọ́n dé lẹ́yìn dídé ànábì Isa aleyhi salam ẹ̀yìn tí wọ́n bá balẹ̀ ayé jẹ́ tán balẹ̀ jẹ́ tọ́lọ́ wọn bá bá pa wọn rùn òkú wọn wà kúnlẹ̀ lọ bíbá òórùn wọn wà gba gbogbo òkè pẹ̀lú ọ̀rànmù báwo la ti wá fẹ́ ṣe tá a kó àwọn òkú yìí kó ńlẹ̀ ọlọ́wọ́n ran àwọn ẹyẹ kan àwọn wọn gbé gbogbo wọn kó lókè pẹ̀ wọ́n lọ da òkú wọn síbi tó wù Ọlọ́run ilẹ̀ ọwọ́ àtún mọ́ bí ìgbà tí nǹkan tọ́jọ bí ọ̀sẹ̀ lè rí torí ẹ̀ tọ́lọ́mọ bá wá pa wá náà rùn gbàtí ọba fi mọ àwọn míì wá ọlọ́run mọ bí ó ṣe kílẹ̀ alẹ̀ ọlọ́run ti bùkátà katapila kò bùkátà tipa ambọ̀sibọ́sì tirẹ́là kó tó di pé ó kó wa kú wọ́n bá pa wá rùn àṣẹ rẹ̀ náà kàn ní pé kí wọ́n tún kóra wọ́n fẹ́ rí wọn má wọ́n sì tún kóra torí ẹ̀ ọlọ́run tó ń bá pa yín rùn òun fa àwọn míì dípò yín kí ni wàá mú pa wa rùn tá a bá ṣẹ̀ débi pé kọ́ pa wa rùn àjọ agbára ọlọ́ọ̀lọ́ torí pé bóòlù ọlọ́run ṣe dá ọ tó tún ju agbára ọlọ́ọ̀lọ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni àmọ́ bàbá rẹ tó bí ọ lè padà ju agbára rẹ lọ mo rò pé yé wa bàbá tí máa lu ọmọ ńlùkulù ó ṣe é ṣe kọ́ ọmọ ojú agbára rẹ lọ kọ́ ọmọ fojú ọmọ wò kọ́ ọmọ fojú ọmọ wò ó ti ń kalẹ̀ ó ti ń kalẹ̀ lọ́mọ náà bá yú ẹ̀sẹ̀ ńjọ kan pé ẹ máa gbé bọ̀ náà sọ wọn gbé bọ̀ lónà bá nà tiẹ̀ kó bọ̀ láyà ní lọ́ba kù ọ̀kan ni one blow bí bàbá ṣe lọ ọmọ tá a bí kó ló sọ wá fẹ́ lágbára ju ọlọ dáadáa ọmọ wúra rẹ sọmọ rẹ jojúmọ́ kí ọmọ sì ká kó ọmọ sì calculation ṣe bàbá sì jẹ́ kó bókú lọ́ọ́ máa nà tó ọmọ bá gbàndọ́ mi ó lè gbà kó yìí ṣe kó fẹ́ lù ọ́ o ọkàn lè gbà báyìí kọ́ kọ́ fà á kí bàbá bá bẹ́ẹ̀ kó kó ṣubú kọ́ lọ́n tiẹ̀ ẹ egun ti pé lára ọmọ àmẹ́dá tọ́lọ̀ ń dá ẹmú ẹ̀dá kan wá tọ́lọ̀ ń dá tágbára rẹ̀ wá ju tọ́lọ̀ lọ òun gẹ́gẹ́ bíi tani ta ló fún lágbára náà sẹ́yìn pété àwọn bàbá nípa bíi máa lẹ̀ ó sì parí tí wọ́n lọ lọ́ fún lágbára wọ́n lọ́ fún lóye wọ́n lọ́ fún lọ́pọlọ wọ́n lọ́ jẹ́ ọgbọ́n ìwọ gẹ́gẹ́ bíi tani sòṣùgbọ́n náà ọba náà dá wọn olófún ọ ní kápá tó ní olófún ọ lágbára tó ní olófún ọ lóye tó ní bóòlù sí wa fẹ́ sọ yìí pé agbára rẹ̀ dùtọ̀ lọ́rùn ìwọ gẹ́gẹ́ bíi ta ni. torí ẹ kò wù ọlọ́run láti pa wá àrùn la ṣẹ́kù tó bá wù láti pa wá ẹ wọ àwọn kọ́ńtírì tí wọ́n ń pè ní super power àṣìṣe ńlá ni super power báwo small power gan wọn ò lè jẹ torí pé super power wọ́n túmọ̀ sí pé kò sẹ́ni tó lè mú wọn ọ̀sẹ̀ tó lè mú wọn wọ́n ah, bá wọ ọlọ́run ọba tiwa láti pa kálukú run ní sọ fún wa yìí gbogbo yín pátá là ń bá wí tó bá wu àwọ ọlọ́run ọba láti ka yín kúrò lókè pẹ̀ yí báyìí àbá ti ka yín kú ká sì fa àwọn míì dípò yín tẹ́ ẹ bá ṣẹ̀wá débi ká sì bẹ́ẹ̀ sẹ́bá náà ti sọ nínú súra mi ó ní wa in tatawallaw yastabdil qawman ghayrakum thumma ọ̀dà ẹnìkan á lè gbé kí a á ló dé tó ṣe é gbé ọlọ́run lágbára láti mú gbogbo wa máa ṣe tiẹ̀ tọ́lọ́run fi sọ yìí pé tó bá wu ọlọ́run wọn bá ká wa kú lókè pẹ̀ kó wọ́n fa àwọn míì rọ́pò wa táwọn ò ní dàbí tiwa ó túmọ̀ sí pọ́lọ́ náà ó lè mú kí gbogbo wọn jẹ́ni tí ọ̀nà ṣe tiẹ̀ mọ̀nà tí ò ní sí ọ̀tá fọ́lọ́ nínú wa tí gbogbo wọn máa ṣẹ̀sìn rẹ̀ kí wọ́n á ló dé tọ́lọ̀ fi mú káwọn kan kí wọ́n máa ṣe tiẹ̀ káwọn tó pọ̀ jù wọ́n jọta rẹ̀ bẹ́ẹ̀ ni síbọ́lọ̀ ti ròyìn ara rẹ̀ ó ní fàálùn lè máa yọ tó bá wò ní máa ṣe. laqad haqqal qawlu minni la amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in. adéhùn ti síwájú látọ̀dọ̀ mi ọlọ́run ike máa kún jahannama pẹ̀lú àwọn àlùjànnú àtàwọn èèyàn lápapọ̀ ọlọ́run yìí ṣe ṣe alábòsí ẹni tí ó wọ náà yóò ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tí ó sì tí ó sì wà lẹ́nà iṣẹ́ náà yóò ṣe àwọn ọ̀daràn gbọ́dọ̀ wà àbí òye wa ọ̀ràn yẹn ni ọ̀daràn gbọ́dọ̀ wà ọ̀daràn tí ó kọtọ lọ wọn gbọ́dọ̀ wà kèfèrí gbọ́dọ̀ pọ̀ nítorí káde wọn náà ó lè bá ṣe kí ni kò lè bá ṣe ọlọ́run mọ́sàwálẹ́ni tí ó ṣe kèfèrí sí ọ wọ́n yà wá lọ́daràn o. apá kan nínú àwọn aṣáájú wa rere wọ́n ní ma ahwana al-ibadi ala Allahi idha ada'u amra àwọn èèyàn wọ́n yẹpẹrẹ púpọ̀ ọ̀rọ̀ wọn bíntín báyìí níwájú ọlọ́run tó lọ́wọ́ bá bá fẹ́ yẹyẹ wọn tó fẹ́ pa wọn ní ìgbà tí àwọn náà bá fi àṣẹ ọlọ́run láre òdodo lọ̀rọ̀ aṣíwájú yìí ìpè èèyàn èèyàn mọ̀ ìyẹpẹrẹ púpọ̀ níwájú ọlọ́run ní kété tọ́ba ti ń fi àṣẹ ọlọ́run ọba tí máa ń fojú rẹ̀ gbolẹ̀ torí ẹ̀kí lọ́ọ́ fẹ́ gbọ́ jámá ta ni ọ kí ni wọ́n ń pè ọ́ tó ń fi rìn tó ń sọ́jìká nígbà tó sì jẹ́ pọ̀tọ́ ọlọ́ọ̀ni ọ ó kì í ṣe tọ́lọ́ọ̀ gbogbo ń tọ́lọ́ọ̀ wọn ní kó ṣe kọ̀ọ̀kan ọ́. kí wọ́n á lọ jẹ́ kí ló ń pera rẹ nígbà tó yẹ kàn takùtọ̀ lọ ọmọ pọ́rọ̀ rẹ lọ́dọ̀ Ọlọ́run ó ti yẹ pẹ́rẹ́ kọjá sísọ tó bá wu Ọlọ́run láti fi ọ́ jófin láti fi ọ́ sàmì wò láti fi ọ́ ṣe àpẹẹrẹ fáwọn èèyàn wàláhì ntí ó fi ọ́ ṣe yọ kọjá sísọ torí ẹ Ọlọ́run bá wa. kò sí fojú di àṣẹ rẹ̀ ò sí takò ọlọ́ni in yasha yudhhibukum wa ya'ti bi khalqin jadid nínú àyà mi nù tó bá wù ọlọ́n ọlọ́n pààyàn yóò sì mú àwọn ẹ̀dá mi tuntun wá wa ma dhalika 'ala Allahi bi'aziz eléyìí ṣe tó ṣòro fọlọ́ tó bá fẹ́ yọ pààyàn yóò mú àwọn mi tuntun yóò fi jà yín eléyìí ẹsìn tó ṣòro fọlọ ọlọ́wọ́n bá ní ẹ sọ́ra yín o ẹ sọ́ra yín ẹ má rò wípé ọ̀rọ̀ yín ti di àfàtì lọ́dọ̀ ọlọ́ àti pé kò sí ní tọ́lọ́wọ́n bá lè fi yín ṣe tọ́ bá wò ó lè pa yín o kó fa àwọn míì kó fi rọ́pò yín wọ́n jogún owó yín wọ́n jogún ilé yín gbogbo ń tẹ́ fílẹ̀ òdìtẹ́ lòlù kálẹ̀ fẹ́ mú. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة ọlọ́run ń pe àkíyèsí àwọn ẹni tó ṣe wípé àkólé kan wọn àkólé ya wọn ohun àfojúsùn wa kò ju ilé ayé lọ gbogbo ìyànjú wa ilé ayé náà ni wọ́n sá wa tó bá lọ ṣe jihad wọ́n ní ká ṣe jihad fi sabilillah wọ́n máa ṣe jihad fi sabilid dunya jihad tẹ̀ torí láyé nígbà tí ogun máa ń gbóná tó ṣe pé ẹnikẹ́ni tó bá bọ́ sí àárín ogun ó ṣeéṣe bó ti ṣe gbóná òun kéèyàn bá gbígbóná rẹ̀ dé àlùkìyàmà kò ní débẹ̀ yọ́tàdí mẹ́yìn pípé ogun sì ń gbóná janjan báyìí ẹjẹ́ á máa wòye òye làgbá ń wò ṣùgbọ́n tí ogun tó bá di pé ń rọwọ́ ń mọ́wọ́ lọ́ọ̀lẹ̀ àwọn ẹni tó wà ń bẹ̀ kò séwu lórí wọn kàkà bẹ́ẹ̀ wọ́n ti ń rí ibi dúkìá àwọn ọ̀tá wọ́n ti ń rí bẹ́ẹ̀ dé wọ́n ti ń gbé dúkìá wá sọ́dọ̀ àwọn mùsùlùmí ìgbà náà ni wọ́n bọ́ sójú ogun fún ọmọ sásọ̀tù fún ọmọ sásòsì ọ̀rọ̀ ti kan ghanimatu ó ti kan èrè ogun ìgbà náà lẹ́rìí tí wọ́n máa sá sókè sódò wọ́n máa gbé ah baba alágbádá ṣe gudugudu méje ah ńgbà tó fẹ́ kú ghanima nítorí pé àdúnìyà làwọn wà kìí ṣe àlàáhẹ́rọ̀ ẹ̀san táyé ni wọ́n wà kìí ṣe tọ̀run bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ nínú àwọn èèyàn lásìkò ìgbà tí wọ́n bá ní ẹjẹ́ akọ́ mọ́sálásí àdúgbò ọ̀yẹ́ kọ́ wà kọ́ má ní mọ́sálásí àní mà wọ́n ní mùsùlùmí ládùúgbò nígbà náà wọ́n á kéde lójúlé lójúlé. lójúlé ẹ dákun ẹ má gbẹ̀yìn níbi iṣẹ́ olóore yìí ẹ jẹ́ àjọ ṣe káàdì ìjọ gbé mọ́ṣáláṣí dìde ládùúgbò wa ẹnìkan ní yọjú gbà náà wọn ní ìjọba lówó tó lé kọ́ máa ná sí mọ́ṣáláṣí tí a bá wá kọ́ mọ́ṣáláṣí tán ó ti wá dọbẹ̀ gbà náà ni wọ́n wá yọjú fìlà funfun funfun lórí bí àwọn olóyè olóòsàlẹ́kọ̀ọ́ àwọn olóyè olóòsà lẹ́kọ̀ọ́ wọ́n wá dé fìlà bíi ustaz ustaz la ilaha illallah ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ wọ́n tún kọ́ àbùkù bá islam bẹ́ẹ̀ bá àti oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ ńlù kọ̀ọ̀kan lánàá lánàá ń bẹ̀rù àwọn àlékù ẹnìkan wọn á kọjá mọ́tò rẹ̀ kọjá gbègbè mọ́tò wa tí wọ́n á fi síbẹ̀ àmì pé ọ̀kan náà olóyè ní níbi ẹgbẹ́ plate number so tí wọn gbọwọ ta kó sùn ló pọ wọn á rí lẹ̀kẹ̀ oríṣi kan tí wọn dára sí lọgbà àbí eléyìí ńkọ́ pé à lẹ̀kẹ̀ tẹ kó nìyẹn àwọn olóyè nìyẹn à ló sì <laughs> jọ stars báyìí ó dérú filati gbogbo wájọ làáfà filati ń jẹ bẹ́ẹ̀ ó kì í filamu síbẹ̀ mọ funfun pẹ́kútù ìgbé tó a lórí ó lọ kọ́ ọ̀rẹ́ gánà nìyí. Hm? lórí ètò wà lórí rẹ gbogbo adó la fa lórí rẹ ha nísìn débi làbí lè máa ń ra ẹ ṣe lẹkọọ nìyẹn báyìí báyìí wọn á pọ gbogbo bá fa náà láfi pé ẹ má pa wàhálà fa o mo rò pé ẹni tó ń rí ní ìsìn omi ìlú tún yọ ọ subhanallah torí ẹ ọlọ́run bá wa ó ní mankana do thawaba dunya ẹni tó bá gbé sàn lé ayé ló ń wá mọ́sálásí ti dé báyìí kálukọ́ bá dérú fi láwọn wọn máa fọ ọpọ́n yìí wọn á mọ́sálásí ṣé mọ́sálásí ọ̀yẹ ṣé mọ́sálásí eléyìí ọ̀yẹ kó ní kọ́mítì kò yẹ kó ní kọ́mítì no no no mọ́sálásí ò lè wà without kọ́mítì ẹ̀yin ò fura bẹ́ẹ̀ nígbà tí ẹ̀yin ń forí lagi ipe bo láti rí lẹ́rà wọn ò yọjú àti rí lẹ́rà tán a nídìí ẹni tí ó ṣiṣẹ́ lẹ́bùrà wọ́n ṣe foundation foundation gáá àfikún lọ́wọ́ ràn wá lọ́wọ́ bá ṣe ṣe fílìn ẹnìkan ò yọjú ọkàn ẹ̀ máa náwó búlọ́ọ̀kù sáwọn abirikiléyà ààrẹ nìkan ọkàn wa kanlé ààrẹ nìkan àwọn kan ní forí fá gbogbo ẹ̀ ó ti wá dọ̀bẹ̀ àpè no mosque without committee yóò kò kò ní impress abẹ́rẹ́ nǹkan mọ́ tọ́ ó ti dọ̀bẹ̀ nìyẹn torí ẹ̀ gbà tí màmá bá ti kírun tó láàárọ̀ wọn náwó microphone sáwọn bàbá tá a rí wọn irun nílẹ̀ máa mú wa ti kí fún wa báyìí wọn gbọ́n wọn wọn kọ́ máa fún wa ní ọ̀nà náà kí wọn gba lẹ́sìn lọ́wọ́ wa kálukọ́ bá kó wa kálukọ́ ó ti dọ̀bẹ̀ nìyẹn mẹ̀ńkánná yorì ìlú tẹ̀wá abẹ́dọ́níà gbogbo wọn lọ́lọ́n bá wí àdọ́pẹ̀sánlé ayé ni wọ́n ń wá anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn ni tó kú bá kú ẹnikẹ́ni tó bá file dúró kírun sí lára falahu qirat yọ gba ẹ̀san ńlá kan kírọ́ọ̀tù lànàbí pé wọn àwọn sábẹ́ wọn bẹ̀rẹ̀ kíkí ń jẹ́ kírọ́ọ̀tù wọn ni kal jabal al-azim ó dàbí àpáta ńlá ẹni tó bá tún á sìn débi tí wọn ti sìn falahu kírọ́ọ̀tù onótú gba kírọ́ọ̀tù ẹ̀san ńlá bẹ́ẹ̀ ẹnìkan gbé láti jọ́dá àti ń kí sí wọn lá àtúnbáwọn débi tí wọn ti sìn wọn àríkírọ́ọ̀tù wa o àbẹ́rẹ́ bẹ́ẹ̀ sẹ́wọ́n kìrọ́ọ̀tù kìrọ́ọ̀tù ń bọ́ láti rí lọ́la kìyàm tókù bá kú láwọn àlù kan adúpẹ́pẹ́rú rẹ̀ sí nílùú tí wọ́n ń bí tókù bá kú ànírẹ́ ni wọ́n á kírun sí la ẹ̀dẹ̀dẹ̀ yẹn márùn mẹ́fà wọ́n kàn kírun sí la wọ́n máa ti kírun sí la wọ́n sì gbé lọ sórí tẹ́ àbí kí wọ́n sin ságbó ilé tí wọ́n fẹ́ sin sí ànírẹ́ nìkan tọ́ba dijọ́ kẹta. من كان يريد ثواب الدنيا ẹni wá gbẹ̀sán lé ayé ni wá tó bá ti jọ kẹta á wá rí oríṣiríṣi ètè níjọ sàrà man kana yuridu thawab ad-dunya tó bá ti jọ kẹjọ yawmul hajjil akbar níjọ yẹn la ilaha illallah gbogbo bíkíbi ẹ máa wo tá a máa sin òkú tán a tún gbọ́ pé tá a máa sin òkú tán á pe um, ẹ̀yin ọmọ ló kú dà ẹ bí bàbá ń pè yín àwọn ọmọ náà tún wa àwọn <laughs> àwọn fáàní nílùú kan ọmọ ní fáàní àtẹ̀wọ̀n fáàní ìyẹn ni pé àáfàá sọ báyìí àáfàá ní wọn ni fáàní àwọn fáàní ẹ àbáwáàzì wọn ni bàbá ń pè yín tí ẹ̀ ní wọn gbóná jù. <laughs> àwọn wà gbàgbà ọ̀nà um, ṣe ìjọ kẹta lẹ́sìn ni àbí ìjọ kẹjọ àbókòjì ọjọ́ bàbá ní ìwò lẹ́sìn bẹ́ẹ̀ gbogbo burú sẹ́wọ̀n pé máa ń ká náà rí dókítà wà lónìyà èyí tá a wá ìkọlọ́jà ìyẹn ni pé ọjọ́ kẹta àbí ìjọ kẹjọ ká lè mọ bá ṣe ṣe tí ó kí àbí gbogbo ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ṣe subhanallah tàwáàbà dúnìá tó wá pè sàn lé ayé lẹ̀ ń fẹ́ wọn á bá yín wọn ní àwọn ọmọ ń pẹ̀sì Islam but automatically àwọn ń wò pé tí ẹ̀yin tẹ́ ẹ mà tẹ́ bá wà bí ìsoyìgì yìí àní sọ́nsọ́kùsọ lọ́dún pé kọ́ wà ń bẹ̀ kí ẹ ṣe má jẹ́ mú pé kíni sọ wọ́n sáwà á pè sọ ìwọ́n á sọ pé wàláyé sísọ èyí kò ní wàhálà kankan ju pé mo fi fún ọmọ gbà á kò sọ kálukú sí jẹrìí síba sí kẹ́ẹ̀ nọ́mbà ọba tán àwọn kan bá ní ẹ mẹ́jẹ kí wọ́n bá ń so igi àwọn ọmọ yẹn sokoso àbọ̀rọ̀ mi ò yé yín èwo ni sokoso èwo ni sísọ gidi wọ́n nítorí pé àwọn tí máa so súkẹ́súkẹ́ ọ̀hún ó lè tètè já sẹ́yìn sì máa ń tọ́fà yuriduna thawaba dunya ẹ̀san ilé ayé làwọn wá àwọn ò gbà pé ìyẹn máa ṣe nǹkan kan pamọ́ sọ́dọ̀ ọlọ you do it now then you will be rewarded now ṣé kò gbẹ̀san kí á torí wọn sọ pé àwọn èsèrú àwọn ọmọ sọ̀rọ̀ ránṣẹ́ sáwọn kan àwọn èsèrú àwọn asún èyí tí máa jẹ́ ó kíákíá tí máa mú jẹ́ kọjá kíákíá. Abeere wọn máa pe ṣé wíwá tẹ wáyìn sẹ́ ń fẹ́ kí igi oṣooṣù àbí ẹ wá wò ní àdúrà o ewé ń gbogbo wóróworó pé afẹ́kóso èso náà ni kò burú tẹ́ ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa mọ owó rẹ̀ wá inú wa dùn sí o ee inú wa dùn sí kálukọ bàbá wa tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ yóò bọ pé kò láàrin ní abẹ́ màmá àwọn màmá màmá adiwo wá ní wọn ò jẹ́ so àwọn akẹ́kọ̀ọ́ àwọn àbẹ̀tù ní ẹ̀rọ àwọn wá wọ́n pe yẹ́s wọ́n máa pe àwọn èèyàn twenty twenty naira wọ́n mú wa o twenty twenty bàbá yẹn sọ sí pé àmì ẹ mú microphone wa inú yín dùn sí o eh. ṣé inú yín dùn sí tó bá dùn sí ọ la ilaha illallah tàwábà dúníà o àwọn afẹ́ so igi àwọn àtúkù kábẹ́ títí tó fi di magre àbí ìṣẹ̀lẹ̀ wọ́n ní a ah, igi yóò ti tó so kò tí tó so igba igi náà àgé yìí àlùwàlá lọ́mà fi sè tani ọ̀ hàn <laughs> tẹ̀síbáyì wọ́n máa fi sàṣàlátù sórí gbẹtọkọ rẹ bá fẹ́ di pé ọfẹ ràn rí sórí láti bí síbi màá sọ gbólóǹtọ́ màá fi pè àbí <laughs> torí pé kí ni wọ́n fi wá ilé ayé ni ẹ dákun lẹ́yìn táwa sun rárá yìí tán tá a ṣe gbogbo ẹ̀ náà tán àwa pa twenty five thousand ilẹ̀kùn àbí òkun àwọn àbá àtọ́wà ń kalẹ̀ wọ́n jẹ́ márùndínlọ́gbọ̀n owó tá a tún pa náà kìí ti ṣe gbogbo èèyàn ni yọ torí wọn ṣe ṣàwáwù wọn náà wọn ṣe ṣàwáwù wọn ṣe máa ba alárúbá jẹ mbẹ wọn kọ àwọn ṣe ṣàwáwù kìí ṣe gbogbo èèyàn náà ni wọn jọ gbà kankan náà ẹnìkan kan kó ẹgbẹ̀rún mẹ́wàá lẹ́nu wọn tẹ́lẹ̀ fẹ́ dá méjì náà máa mo tún wo pé èèyàn pọ̀ lẹ̀ ẹ dàkú nítorí láàbì ná ten thousand tán irọ́ lásán wọn wá bẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ máwùn yẹn lọ́wọ́ nítorí pé ilé ayé ni wọ́n ń wá eléyìí tí wọ́n ń ṣe yẹn aburú látara rẹ̀ jáde ọ̀pọ̀ làǹtìlàǹtì ni ó mú pọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́fẹ́ yà wò torí kò lówó tí ó lọ sẹ́ ní twenty twenty naira àbí fifty fifty naira tí ọmọ fi mọ́ wọn lórí من كان يريد ثواب الدنيا أقوى من كيو أواني ونسي البركة تريكو ما منكوا ونسي البركة njọ ta katira lóru kálíbà ríńtà kọkọ dáadáa ọ̀sánwó ẹ̀ oníṣì alùbáríkà àwọn bàbá àti ìyá rẹ̀ wọn sanwó wàhálà wa ọ̀fẹ́ sí alùbáríkà ẹ dákun sẹ́yìn bàbá mi ń tà ní sẹ́mi pé wọ́n ti ń indicate nísìnyí pé ńṣe làwọn kan kọ́ nítorí kí ni kò lè bá a sán a'udhu billahi minash shaitani rajim gbogbo àwọn tí ń fi iṣẹ́ tá a fi wọ́rùn tí wọ́n fi wálé ayé ọlọ́run bá wọn wé bí. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ẹni tó ṣe wípé ọ̀ràn ọmọlàkejì lọ́wọ́ ọmọlàkejì ó fi dẹni tó níṣẹ́ ọmọlàkejì ó fi dẹni tó ga ọmọlàkejì ó fi dẹni tó lọ́n gbé sípò tọ́lọ́n bá fi ọ́ ṣe kòńgẹ́ ẹrú ẹ̀ ọlọ́run máa fi wá ṣe kòńgẹ́ ẹ̀rí fáwọn ọmọ ìyá wa o sẹ́rí gbogbo ẹni tọ́lọ́n bá fi ṣe kòńgẹ́ kó jẹ́ sábàbí dáadáa fọ́mọlàkejì kọ́ mọ̀ máa ṣe rẹ̀gùn torí rẹ̀gùn tẹ̀ ń ṣe yẹn àmì ńlá ni lórí pé nǹkan náà tẹ́lẹ̀ ẹ kúkú ṣe ń torí kíni ẹ ṣe ń torí tọ́lọ́ gbogbo táwọn sì ti ṣe ń torí ilé ayé wọ́n sanwó rẹ̀ fún aláyé yìí àmọ́ tó bá di lọ́la alùkìyàmà ẹ̀ pa àmọ́ tó bá di lọ́la alùkìyàmà tó bá di lọ́la alùkìyàmà kò sí ń dárí gbà lọ́dọ̀ ọlọ́ torí ẹ̀já sọ́ra fún mi máa fi gbogbo ṣe wa wálé ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́lọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá yìí ọlọ́run tún ràn wọ́n lọ́wọ́ wọ́n tún tayọ orílẹ̀-èdè lọ kọ́ ní ìlú òkèèrè àwọn ilẹ̀ lárúbáwá gbogbo nítorí ẹ̀kọ́ wà lọ́kàn wa lásìkò tá à ń lọ kẹ́kọ̀ọ́ mu ó ní pé kọ́nà wọn kó fún wa lẹ́kọ̀ọ́ ìkọ́ káwa náà ò lè bá wa fi kọ́ ẹlòmíì kọ́nà wọn fún wa kọ́ ká lè bá wa jẹ́ ìmànà ìmálẹ̀ fáwọn èèyàn wa. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ọlọ́run ní kò tọ́ kí gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ tú jáde lọ jagun àwọn akẹ́yẹ kí wọ́n sẹ́kù lẹ́yìn nítorí kí wọ́n lè bá wàmà nípa ẹ̀sìn kí wọ́n ní ìmọ̀ àgbọ́yé òfin ọlọ́run lọ́nà tó ṣe é pé nígbà tí wọ́n bá kọ tán wọ́n padà lọ báwọn èèyàn wọn tí wọ́n ti lù wọn jáde nítorí kí wọ́n lè bá a ṣe kìlọ̀ fún wa bọ́yọ́ náà wọ́n jẹ́ kí wọ́n máa gbọ́ kìlọ̀ eléyìí ló yẹ jẹ́ àkólé kan wa jàmá púpọ̀ nínú wọn lọ ọlọ́run sì fún wọn ní àyè àti lè lọ ó tún gbà fún wọn wọn rẹ́kọ̀ọ́ ìkọ ṣùgbọ́n àníyàn ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé kí wọ́n wá tẹ̀sìn yìí ká àníyàn ọ̀pọ̀lọpọ̀ ní pé àwọn fi ń wá owó iná lọ fà ló fi jẹ́ pé ilẹ̀ Yorùbá wò yípadà lọ sí dáadáa bó ti ṣe yẹ torí pé àwọn tó kẹ́kọ̀ọ́ pọ̀ kọjá bá a ti ṣe má ní Yorùbá yìí ṣùgbọ́n bọ́ ní kálukú sápamọ́ sí níbo ní kálukú gọ sí torí man kana yuridu thawab ẹni tó bá pẹ́ san ilé ayé lòún wá akramakallahu ẹ ti parí ẹ̀kọ́ ẹ ṣagbára láti ṣe àmúlò àwọn ààyè tí ń bẹ lárọ̀ọ́wọ́tó yín mọ́sálásí àdúgbò yín mọ́sálásí àdúgbò tọ́tẹ̀ ládùúgbò yín mọ́sálásí àdúgbò tí ń bẹ ládùúgbò ẹ̀yìn àdúgbò tó lẹ́yìn àdúgbò yín ẹ gbé tírà fún kálukú ẹ máa fi mà wọ́n nínú tọ́lọ̀ ọba bùn yín káwọn náà máa dẹni tó lóye káwọn náà máa dẹni tó nímà tí wọ́n máa báwo làwọn ó ṣe sin lọ́hùn tí wọ́n máa pa pálapàla tì nínú ṣẹ́sí wọn eléyà á mú kí ìmọ̀lẹ́ ọmọ pọ̀ kó ìyá ọmọ pọ̀ kí ìtanijẹ nínú ẹ̀sìn kọ́ máa pẹ̀yìn dà ẹ̀sìn ọlọ́run ọba máa lọ wájú tó jazakumullahu khairan tí a máa ń ṣe bẹ́ẹ̀ kí náà máa wá gbà rò pé من كان يريد ثواب الدنيا pàtó jẹ́ pé fókọ̀sì tiẹ̀ oní ẹni pé bóòlù ó sì lówó lé ayé ẹ ẹ máa ń tọ́nà máa ń ṣe fáwọn èèyàn ni by the time tó bá jẹ́ pé all your focus ó dá lórí ilé ayé ni ilé ayé ọmọ wa rí ọ̀sà wàláhì bẹ́ẹ̀ a ti rí a sì mà àwọn example sì pọ̀ lórí wa nígbà àwọn ọmọ tó yẹ kí lọ láti lọ kẹ́kọ̀ọ́ èrò wọn sì ní báwọn sì kówó jọ wọn jáde lù wọn ò rí nǹkan kan mú jáde nígbà tí wọn kẹ́kọ̀ọ́ nǹkan a sì rí ẹni tó gbé kò fi jọkàn fi ilé ayé síwájú rí ilé ayé sì ń lè ká èyí tó wù nú ẹ ní mú ń pa yòókù tì mí eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ká máa fi lélẹ̀ ayé man talaba ilman مما يبتغى به وجه الله لا يطلبه إلا لنيل عرض من أعراض الدنيا لم يجد ريح الجنة anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ni gbogbo ẹni tí máa ń wá ìmọ̀ kan nínú àwọn àmàtà máa wá láti fi rí ojú ọlọ́ọ̀ ohun ọ̀wá wà àyàfi nítorí kó lè ba àfẹ́rí nǹkan kan nínú ẹrù ẹ̀tànjẹ ẹrù ilé ayé yìí báyìí anábì ní kò ní gbóòórùn àlìjáná orí ilé ọlọ́wọ́ wa o àgbọ̀dọ̀ máa fi gbogbo ń tàn sí kọ́lé pé ilé ayé là ń fi wá o nísìnyí wọ́n ní kó máa pèrún ètò àmọ̀ pé nítorí kó máa pèrún olówó ni oṣù kínní ẹ máa pèrún wọn ọ̀sán kankan oṣù kejì ẹ máa pèrún wọn ọ̀sán kankan oṣù kẹta lọ́ba di ségesège tọ́ba wa lásùbà òní wa tóhùr òní ni asù magrib ìṣá ya kò wá kankan mọ́ ẹ bá ní pé baba alágbájá sí òsì. ah nígbà sówó oṣù ń ẹ nígbà tó ń bí láì ní. ha dáìlà torí pé òun pé tó máa tún fún un ní kankan òun ó ṣe tí ò bá sí kankan òun ò ní ṣe àwọn òbí wọ́n ní wọ́n máa ṣe lè Ramadan ló dé ẹni kọ́ máa kí tarawih fáwọn bàbá tó sì ń kọ́ máa kí tarawih fáwọn olówó ni ohun tí wọ́n á wò nígbà táwọn ìbá ìtàn one one thousand ojoojúmọ́ that is thirty thousand lẹ́yìn náà wọ́n tún gbáko rẹ̀ sí fún yà wọ́n tún á fún yà lásán wọ́n tún á so nígbà tí àwẹ̀ tán bàbá olówó sì pé um, ọlọ́mọba yóò jẹ́ ká sí ọ̀pọ̀ Ramadan láyé ìtẹ́ kí fún wa اللهم ó gba lẹ́sìn fún wa lọ́wọ́ bó tún bá lọ́ba tán à bàbá <laughs> torí pé àníyàn tiẹ̀ ilé ayé ni fi ń wá sọ́wọ́ aburú kásì lè máàmù ká gbowó sùn kásì làdáni ká gbowó sùn ká máa pèrún ká máa gbowó sùn ká máa ṣe mọ̀álẹ̀ ká máa gbowó sùn kò sí ní tó burú mẹ́ àmọ́ pẹ̀lú májẹ̀mí májẹ̀mú náà ní pé ta'khudhu litu'allim wa la tu'allimu lita'khudh wọ́n á máa gba owó kó lè bá a kọ́yàn wọ́n á máa gbowó kó lè bá a máa pèrún wọ́n á máa gbowó kó lè bá a máa ṣe ìmáàmù àmọ́ kìí sọ pé máa ṣe ìmáàmù kó lè bá a gbowó kìí sọ pé máa pèrún kó lè bá a gbowó ìsìnkú ọmọ kọ́ àwọn ń jẹ́wú kò lè bá gbowó sẹ́gbẹ́ yàtọ̀ ara méjèèjì kò gbowó kò lè ṣe imam àti ó ṣe imam kò lè gbowó ṣé ò sí yàtọ̀ ní Yorùbá nǹkan ìyàtọ̀ wà ó ṣe lè máa mú kó lè gbowó ó gbowó kó lè bá a lè máa mú ìyàtọ̀ bí ó sì ẹni tó gbowó. kó lè ṣe ìmáàmù kìí ṣe nítorí owó gángan ló ṣe ń ṣe ìmáàmù innama yataqawwa bihi owó tí ń gbà yẹn nǹkan fi ń wá àti jẹ́kọ́jẹ́ alátìlẹyìn fóònù láti lè máa kírun ṣùgbọ́n ó ń ṣe ìmáàmù kó lè gbowó ẹ̀wọ̀n pé kò ṣe ìmáàmù torí tọ́lọ́ láti bẹ̀rẹ̀ dópin torí kíni. torí owó tẹ́ ẹ̀ bá sanwó ẹ̀ káàbùkù àmọ́tí alákọ̀ọ́kọ́ ẹ̀ ní káàbùkù nínú tí ń ràn lọ́wọ́ ni àmọ́ kìí ṣe pé ń ṣe ìmáàmù yẹn kó lè bàa gbowó ó ń gbowó ni kó lè ṣe ìmáàmù kò ṣe ìmáàmù kó lè gbowó kó lè gbowó túmọ̀ sí pé gbogbo ń ti ń fojú sùn ojú owó lọ eléyìí ni òun mú Islam kọ́ tàn ká nílẹ̀ Yorùbá ń bí torí gbogbo ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ generally owó ni wọ́n fojú sí. Si ìyẹn ó padà lówó yẹn kọ́dọ̀ tún lè ní ju tó tájẹ́tì lọ tó pin ìgbà táníyàn rẹ̀ bá ti dáa orí ipò ń ṣe ní fisabili láì náà ló sì wà ẹrù ọlọ́nkan sì lè tọ́ wájọ́ kan ní masha Allah lẹ́sìn gbìyànjú báyìí láàrin àwọn èèyàn lẹ́sìn kọ́ wọn lẹ́sìn ọlọ́run báyìí ní àbúrò masha Allah masha Allah ọ̀pọ̀ tẹ̀lé ọ̀pọ̀ àlùkò. ní wọn bá sì agbalị tọ ma wọn wọn gbé àyà yín gbé o àbòyìn kan bẹ ń ta kọ́kọ́rọ́ rẹ̀ ìlàkùsẹ ti fẹ́ yà ti fẹ́ yà nùrù ti fẹ́ yà kòkòrò ẹ wá àwọn kan tó bá yín bẹ nítawọn kan wá ń torí pé àníyàn rẹ ńkọ́ ọ̀dà àníyàn rẹ ni bí kẹ́sìn ọlọ́run lọ wájú kò wá ní ma lórí ẹ̀ ẹ jọ ẹ lọ sí account ẹ lọ sí account so tọ́ ọ bá lọ wá sẹ́nà pẹ̀lú dìgírì tó gbà tó o bá wà lọ́kì ní ọmọ gba twenty five thousand òun wá ń da fifty five thousand sínú àkáǹtì rẹ lóṣooṣù ó tún wá gírèdì rẹ. wípé inṣàlọ́ lẹ́yìn ọdún kan tá a bá rí pé ọ̀pá sẹ́yìtì yóò tún yọ lẹ́nu ọdún kan wọ́n bá sọ di one hundred and five thousand ah ah subhanallah torí pé ìwọ tájẹ́tì ilé ayé tọ́lọ́wọ́n ọba ló ń wò torí sì má ṣe fún pé ńlá ń retí rẹ tó fáwọn èèyàn mànà lọ síbi kí wọ́n gbẹ́sìn ọlọ́run ọba yé iṣẹ́ ńlá ní ṣe o wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin ọlọ́run kò sí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ rẹwà bí ẹni tí ń pè yàn lọ sídìí ọ̀tọ̀lọ́ọ̀ kò sí ẹni tọrọ rẹ̀ rẹwà bí ẹni tí ń pè yàn lọ sídìí ọ̀tọ̀lọ́ọ̀ tó náà wá gbàgbé ara rẹ̀ tó náà ń ṣe dáadáa tí ọ̀ wá gbàgbé láti máa sọ yanyayanya pé mùsùlùmí lèmi o torí ẹ ẹsẹ káwọn náà ṣe dáadáa torí tọlọ́run èyí tá a ti ṣe nítorí àwọn èèyàn ti tó gẹ́ èèyàn ní nǹkan kan tí ó fọ èyí tó ti ṣe nítorí owó ti tó gẹ́ èyí tó rí nu owó kò sọ́dọ̀ lówó èyí tó sì ṣe nítorí kó lè bá a gbà yìí ó ti tó gẹ́ ojoojúmọ́ ló tún fi ń kábọ̀ torí ẹ ọlọ́run ọba ń pa ń pa wá ní àṣẹ gba ọ̀nà ìfúnni níròyìn eléyìí amúrú ni kharaja makharaja al-ikhbar àṣẹ ni ó jáde ń jáde pọ́nà fún wa ròyìn ni fún gbogbo ẹni tó bá ní làákàyè tóró náà sọ pé man kana yuridu thawaba ad-dunya ẹnikẹ́ni tó bá ń pèsè ilé ayé lòún bá fojú sùn ni lòún wá nu gbogbo ti ń ṣe kódà ò ń ṣiṣẹ́ tíjà ò ń ṣe lẹ́kítọ́rà ní yunifásitì àti gbogbo ẹ̀ mọ́ fojú sówó sun fojú sí pé njó ìṣe ni kàn kọ́ ọmọ nìyẹn lẹ́kọ̀ọ́ nítorí kí ìlọsíwájú ó lè bá bá wọn ní ògbésí ayé wọn kọ́ọ̀rùn wọn ó lè bá a dáa wàláhì yọba yí padà ní ọba di pé kìí ṣe sí owó oṣù lásán ló sì má ọlọ́wọ́n bó tún máa fọ́n ládàá àmọ́ as far as our job is concerned it has nothing to do with religion ah kò sí tọkàn pẹ̀lú ẹ̀sìn tiẹ̀ bọ́ ọ́nù tiẹ̀ bọ́ ọ́nù torí gbogbo bí tá a máa ń lọ à ń gbẹ̀sìn wa lọ ni kò síbi tá a lọ rí tẹ̀sìn wọn tẹ̀lé wa. من كان يريد ثواب الدنيا ẹni tó bá gbé ẹ̀san فعند الله ثواب الدنيا والآخرة yà á lọ mà yà á lọ mà pé dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ̀sán táyé àti tọ̀run wà òun lọ lẹ̀sán ayé òun náà lọ lẹ̀sán ọ̀run lọ́wọ́ má ṣe jẹ́ pé tilé ayé nìkan lọ́wọ́ máa fojú sùn ibi táṣẹ ti wọ́ bẹ́ẹ̀ nù ṣe bọ́lọ́run ọba tó ń wá ẹ̀san ilé ayé gbọ́dọ̀ rẹ̀. òun náà ló ní tayé òun náà ló ní tọ̀run ntọ́mọ̀ yìí nìkọ́ má ti torí ilé ayé rẹ gbàgbé ọ̀run rẹ ẹ̀san àtayé àti tọ̀run máa fojú sun méjèèjì kò ná ní kan ọlọ́run ó sì ti torí pé fojú sun méjèèjì ṣe méjèèjì fún ọ ẹni tó bá jẹ́ pé lòun bá ń wá kọ́yà lọ mọ̀ dájú pé ọ̀dọ̀ ọlọ́run lẹ̀sán àtayé àti tọ̀run wà tọ́ ọ bá sì bí léèrè yóò fún ọ tó bá gbé tọ̀run náà lọ tọrọ lọ́dọ̀ rẹ̀ yóò fún ọ ọ bá wá tọrọ méjèèjì lọ́dọ̀ rẹ̀ kò ní jẹ́ kó o nínú méjèèjì kí wọ́n lò ń sera rẹ̀ sí kí ń sera rẹ̀ gbogbo nǹkan torí àwọn èèyàn torí àwọn èèyàn torí àwọn èèyàn wọ́n ti wí wọ́n ti yàn ọ́ you are one in town lọ́ba tán. kọ̀ kankan máa ń torí ẹ ẹnikẹni tó bá yẹ pé ẹ̀san ilé ayé ni táyé àti wà mọ́ wàá jẹni tó pé táyé nìkan ni ó fojú sí máa wá méjèèjì torí pé ọba kí bọ́lá wọn bá ti ṣe sọ ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé ńgbà táwọn bá ṣàdúrà wọn èrí nǹkan kan tọrọ ju ayé lọ. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق Ọlọ́run ní bẹ́ẹ̀ nínú àwọn èèyàn àti ẹgbẹ́ ńgbà táwọn bá ṣàdúrà Ọlọ́run fún aláyé Ọlọ́run fún aláyé Ọlọ́run fún aláyé ń bì Ọlọ́run fún aláyé ń bì Ọlọ́run fún aláyé ń bì tí wọn ò ní èrè kankan ò nípìn kankan tí wọn ò rí gbà tó bá di lọ́la al-qiyamah ọlọ́run dákun má ṣe tiwa bẹ́ẹ̀ èyí náà máa wò dáadáa ah wàlá islam dáa púpọ̀ ọlọ́run ní famina nas ń bẹ nínú àwọn èèyàn ọlọ́run sọ pé famina muslimin kò sì sọ pé famina kufar famina nas ń bẹ nínú àwọn èèyàn lápapọ̀ wọn mùsùlùmí ni o àtẹ̀ntì èsì mùsùlùmí ń bẹ́ nu wọn nítorí gbogbo gbà tí ó bá ṣàdúrà ọlọ́run fún wa láyé mọ́tò tó ló fún mi ilé tó ọlọ́kọ̀ fún mi wọ́ ọlọ́run jẹ́ ó bọ́ sí iṣẹ́ tí mo wá jẹ́ wọn fún mi owó oṣù tí wọ́n fi kún jẹ́ ọ̀bọ̀ sí lóṣù yìí ni o mọ́tò lóṣù tí ń bọ̀ kò ní béèrè kankan nípa tọ̀run. ẹ̀rẹ́ lómi ti ń ṣàdúrà tí fẹsẹ̀ jẹlẹ̀ tí fẹsẹ̀ jẹlẹ̀ jẹ́ pọ̀sì jẹ́ pọ̀sì jẹ́ pọ̀sì jẹ́ pé kìnnìkìnnì kọ́ bọ́ọ̀sì mọ́tò náà mọ́tò tí wọ́n ilé ayé yìí nìkan ni wọn máa tọrọ tó o bá láǹfààní àti súnmẹ́lò nígbà tí wọ́n ń ṣàdúrà tó o sì máa nípa ẹ̀sìn wọ́n náà fẹ́ yọ kòbókò tì gbogbo ìtẹ́ wa tọrọ kálẹ̀ yìí ẹ̀ tọrọ kankan pa tọrùn ayé láṣẹ ká tó sọrùn a'udhu billah bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́sìn kejì èèyàn máa kí ìsádùá tí wọ́n máa ṣe tí máa jáde ń jáde pè nígbà míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wí ẹ̀ níbi tí wọ́n tọrọ kankan nípa àgbẹ̀yìn nípa ọ̀run ọdún yóò lọ́dún adé wo tó ti ṣàdéhùn pé wọ́n máa dáhùn máa kọ́lé máa gbọ́n mọ́tò iṣẹ́ abọ́ sí àwọn ọmọ wa wọ́n ṣàṣeyege wọ́n nìkẹ́ni tó bá bọ́ sí tí gbogbo ẹ̀ bọ́ sí tọ̀run dàrú ńkọ́ bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí mi ẹlòmíì wọ́n ní mọ́ṣáláṣí kò tiẹ̀ kò tiẹ̀ tira ojú òtì àwọn èèyàn wà ní mọ́ṣáláṣí bá wọ́n kí ọ̀nà tó máa bẹ̀rẹ̀ wọ́n lọ́n wọ́n lọ́n aṣọ tá a fi ṣègbéyàwó haúsá ìta ń tọrọ ọlọ́run náà kò sí fún wa tá fi ṣe kíní. so ìwọ ẹsọ fún bàbá yẹn kún ọrẹ wọn sílẹ̀ ìgbà náà ló tún múra sí pé òun ìbẹ́ lọ́ọ́ mọ́ṣáláṣí ti yàn àbí. <laughs> subhanallah ayé òun làwọn focus n ò ronú pé tá a bá mọ̀ kú omi ee n ti bẹ lẹ́yìn ẹ̀fà wàláhì ojú ìjẹ lọ ẹ̀ẹ́rin torí pé èèyàn tọ̀ kéé tára dáadáa wọ́n ní jìyà nù sáré àìmọ iye tọ̀tẹ́ lomi kú sára ẹni pé pátá lomi ò ṣe gbóòórùn ìtọ̀ náà yọ kàn án bẹ́ẹ̀ náà ni àfi bíi lọ́fíńdà a sì mà at any time èèyàn lè lọ tó n ti bẹ lẹ́yìn ẹ̀fọ́ ojú ìje lọ ló fà á lọ́lọ́ ni ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة. وفي الآخرة حسنة وقنا عذاب النار ìsìn bẹnu wọn àwọn tó ti kún gbàtà wọn bá ṣàdúrà wọn máa ní wọn lọrun èyí tó rẹwà ní kó fún wa rí láyé ń bí èyí sì tún sùn wà ní kó fún wa tó bá di lọ́la àlùkìyàmà wá sọ wa wá là wá níbi ìyá ná ẹ dákun àdúrà wo lọ fẹ́ẹ́ tó ju eléyìí lọ du'aun jami' àdúrà kan ní tó fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo tí èèyàn máa tọrọ ọlọ́run fún wa lè tọ́ rẹ̀ wà níláyé yìí torí pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ àwọn ọmọ torí gbogbo nǹkan táwọn àlè máa pè ń dáadáa ó lè má jẹ dáadáa tó bá lọ́mọ tọrọ in details ó ṣe é ṣe pé gbogbo tí wọ́n ń pè ń dáadáa kò dáadáa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́mọ wọ́n á ní wọ́n lọ́ fún mi ń dáadáa níláyé kó o sì tún fún mi léyìí tó sunwọ̀n ní tó bá di lọ́la kìyàmà wà á sọ mi wà á là mí níbi ìyáná. Rabbana innaka man tudkhili an-nara faqad akhzayta. a sì ti mà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe sọ dídájúdájú gbogbo ẹni tí ọlọ́wọ́n bá bá fi síná ọlọ́run ti dojú ti ọlọ́run dàkú má dojú ti wá. torí ẹ̀ a rí i pé ẹni tí ó bá ń tọrọ tí ń tọrọ tọrún gẹ́gẹ́ bí ti ṣe ń tọrọ tilé ayé àwọn làwọn ẹni tó dáa jù nínú àwọn èèyàn àwọn ẹni tí àfojúsùn tiwọn tí ò dá lórí ilé ayé nìkan ọlọ́run bá tún sọ nínú àyà mi ó ní man kana yuridu harth man kana yuridu harth al-akhirati nazid lahu fi harthihi ẹni tó bá jẹ́ ìpín ẹ̀san tọ̀run ní bá ń wá ọlọ́run ní àtúnṣe àlékún fún lórí ti ń wá subhanallah á tún ṣe àlékún fún lórí ti wá ṣùgbọ́n tilẹ̀ ayé ń bí ọlọ́run ló ń fọ́ nínú rẹ̀ ni ọlọ́run ni man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid ẹni tó bá yẹ kí ilé ayé àtètè pòórá mọ́ni lọ́wọ́ ní bá ń wá bọ́lọ̀ ṣe ròyìn ilé ayé nù ájílà àkànjú pòórá mọ́ni lọ́wọ́ tó bá yẹ kí ni wọ́n bá fojú sùn tó bá yẹ kí n lọ bá ń wá ayé ló ń lé àǹfààní master gbogbo nǹkan àǹfààní àǹfààní ni wọ́n ń lé láyé ìwọ òrónú tọ̀run ọlọ́run ní àjẹlná lẹ́hùn fi àmánàṣọ́ òlè máa ń nùrí àkànjú fún ní níta fẹ́ àkànjú fún ní níta fẹ́ nílé ayé ń bí ṣùgbọ́n kì í ṣe dandan kó ń láàfún ẹni tó bá tún wà láàfún nínú àwọn akánjú wáyé o subhanallah torí ẹ̀ kí wọ́n á lóde tá a máa fojú sílé ayé nìkan gbogbo tí ọba pè wọ́n sí nǹkan kan bẹ́ẹ̀ sì ọlọ́run sì lọ wájú ẹ jẹ́ àjọ pérò ẹ jẹ́ àjọ jíròrò lórí ẹ̀ tó bá ti ṣèpàdé alákọ̀ọ́kọ́ tó ṣèpàdé ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n á ní wọ́n máa fún wa náà rí kí ni wọ́n á máa gbà ṣé kẹ́sìn ọlọ́run kan lọ wájú lásán náà ní àwọn ọmọ mi ò mi ò mi ò lè wá mí tì yẹn máa olùkọ́ ẹgẹ́ tiẹ̀ ẹ̀yin mẹ́yì mẹ́yì ìyànjú kí ló tú yín ká wọ́n ní wá nítorí ọba ti bí àǹfààní kan kí wọ́n la fẹ́ jókòó àǹfààní tí wọ́n wá bí iṣẹ́ ọ̀gá kẹ́sìn ọlọ́run lọ wájú ìwọ ládùúgbò rẹ èmi ládùúgbò tiwa ká sọ́nà tẹ́sìn ọlọ́run bó fi lọ wájú sí kò tó láǹfààní wọ́n ní wọ́n fún wa ní kankan kí wọ́n la ní ta fún tó bá yẹ kí ọ̀dọ̀ èèyàn lọ́ba ti ń retí kó ẹ kó wọ́n máa polongo lé ọ lórí pé olùsí ńlá ní bọ̀ torí pé ẹni tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ olùsí ló nànà o torí ẹ ẹjẹ́ á fi àfojúsùn wa ká fi sí ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ní àwọn ìjọ yẹn pé ilé ayé ni wọ́n fi gbogbo nǹkan wọn wá bí àwọn mùnáfíkì wọ́n fi ìmánì hàn ní gbangba ṣùgbọ́n ni wọ́n ní kọ̀kọ̀ ìmánì wọ́n fi hàn yẹn wọ́n fi ni ńgbà táwọn mùsùlùmí bá lọ ogun ṣùgbọ́n ìmánì yẹn kọ́ kò sí nínú ọkàn wọn yaquluna bi afwahihim ma laysa fi qulubihim níta wọn fẹnu sọ sí lọ́kàn wọn. ẹ jẹ́ kó yé wọn gbọ́dọ̀ ọlọ́run ọba lẹ̀sán tilẹ̀ ayé wa yóò fún ẹni tó bá wù wal akhirah ọ̀dọ́ rẹ̀ ní tọ̀run náà sì wà kẹ́ni tó ṣe làákẹ́ ọmọ wa méjèèjì ni kì í ṣe pé tilẹ̀ ayé nìkan ẹni tó ṣe làákẹ́ kọ́ ọmọ wa méjèèjì ni kì í ṣe tilẹ̀ ayé nìkan. وكان الله سميعا بصيرا ọlọ́run ọba gbọ́ nígbà tẹ́ ń sọ wípé èmi ò lè jẹ́ kí wọ́n lù mí pa sójú jihad kan ogun kan tẹ́ ń jà káwọn o mi ò lè jẹ́ kí wọ́n kó lù mí pa bẹ́ẹ̀ o torí àǹfààní mo lé lọ́ọ́ bẹ́ẹ̀ o ẹ̀mẹ́jọ wọn gbọ́ o àmọ́ ọlọ́run kọ́ sẹ́míyàn ọlọ́run gbọ́ tó ń wí o ò lè sá pamọ́ fọlọ́run ńgbà tó sì túlẹ̀ tí ojú ìjà gbóná kankan tọlọ farapamọ́ ọ̀farasínkù ńgbà tí gbogbo ẹtún rọ̀ tún bọ̀ bọ́sẹ̀rọ̀ ọlọ́run rí ọ ńgbà tó sápamọ́ ńgbà tí gbogbo nǹkan rọ̀wọ̀ ó dé ọwọ́ lọ wá ẹ̀jẹ̀ ẹnìkan tí wọ́n pa kalẹ̀ ó kìdà rẹ̀ bọ́ wọ́n ń ṣe báyìí ń bọ́ wọ́n tún kù sí ń bọ́ wọ́n tún kù sí ọlọ́run rí ọ̀wọ́ tó ti sá tẹ́lẹ̀ ọlọ́run ọba olùgbọ́ni ọlọ́run ọba olùrí ni. báyìí lọ́lọ́wọ́ bá fi hàn wá kájà tí ó dúró dọ́gba jẹ́ tí wọ́n máa ṣe múnáfìkì kájà tí wọ́n gbàgbọ́ tí wọ́n máa takùtọ̀ lọ́hùn torí ìgbàgbọ́ lódodo òní bí ká máa wá ní ti ń o wọn ayé yìí àwọn kan lọ lẹ́mí tuntun ni àwọn ọmọ gbádùn lọ́hùn òbúrú fún ọmúra sí i lábẹ́ òfin ọlọ́wọ́n bá ti wá ọ̀run ń bẹ o bá a bá kú ọ̀rọ̀ tán síbi o ẹ̀san bẹ ọlọ́wọ́n san ẹni tó ṣe dáadáa lẹ́san dáadáa yóò sì san aláìdá lẹ́san àìdá rẹ̀ gbogbo oníkálukú wa àníyàn nínú gbogbo sẹ́tà máa ń ṣe pàtàkì kí la fojú sùn kí la fẹ́ ní látara ẹ̀sìn tá à ń ṣe ó pàtàkì ẹ mẹ́jẹ̀ á gbàgbé wípé tá a bá kú àlìjáná máa ń bẹ iná sì ń bẹ ẹni tó bá sì rà àlìjáná wọ̀ àwọn gangan ló jèrè yàtọ̀ sáwọn ẹni tí ó wọ̀ náà káwá lè ba àlìjáná wọ̀ àfi ká sagbára láti rí i pé àfojúsùn wa nípa gbogbo níta máa ń ṣe kò má lórí àti lílé ayé yìí nìkan torí pé ilé ayé ọlọ́run àmọ́ fẹ́ni tó fẹ́ àtẹni tí kò fẹ́ ṣùgbọ́n àlùkìyàmà ọlọ́run ọba kò ní fẹ́ nìkan àyàfẹ́ni tó fẹ́ ọlọ́run ọba kó sẹ́mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí àníyàn rẹ̀ tí ó dáa lọ́kàn nínú ẹni tí ó tún àníyàn rẹ̀ ṣe tí ó jẹ́ ẹni tó ṣe wípé kí máa fojú sun àti rí alùkìyàmù pẹ̀lú gbogbo ní ti máa ń ṣe gẹ́gẹ́ bí òtún ṣe nígbàgbé ìpín rẹ̀ nílé ayé ń bẹ ọlọ́run ọba kó fi mi pẹ̀lú yín kó fi ṣe kòńgẹ́ dáadáa lórí àti máa páyọ̀ ọlọ́run ọba tó ṣe wípé ó ní agbára láti pa wá run ó sì fa àwọn míì rọ́pò wa ọlọ́run ọba kó sì wá lẹ́rù rẹ̀ tòótọ́ kó sì wá lọ́kàn nínú ẹni tí ìmànà àti ìmàlẹ̀ alukur'an tí ó sì wọn láǹfààní láyé ń bí àti lọ́la alqiyam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.